أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد وعلى أصحاب محمد وجميع من تبع سنة محمد إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run atọrọ ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run èyí tí a tọrọ fún anabi Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó bá gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa abẹ́lẹ́ wọn ọba ọba àlékè ọlá ìkẹ́ ìgẹ̀ yìí ọlọ́run jẹ́ ọkàn àwa náà ọlọ́run kó ṣe àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí èyí téèyàn fi jẹ́ ni rí ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ọ̀wá wá lẹ́yìn tiwa náà ìkẹ́ ìgẹ̀ yìí kọ́ kan àwọn náà kọ́ bá wọn náà lópin ìgbà tí àwọn yẹn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa wá lọ bẹ́ẹ̀ kọ́ mọ́ dùn títí tí èdè ọjọ́ gbèǹde àlùkìyàmọ́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 gbogbo ànúwánì kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná ọlọ́run ọba ọba àlekèọ́lá lọ abẹ́ ọba àlekèọ́lá irú àdúrà táwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ wálé àwọn ta wa tàná irú àdúrà tí wọ́n ń ṣe àwa náà ó ṣerú ẹ̀ abẹ́ ọba ọba àlekèọ́lá ọlọ́run bá wa pa náà dẹ́bọ ọlọ́run bá wa pa wa bá rẹ bídí àṣetáni ńlẹ̀ òun ní ọ̀rọ̀ tí ó kan ara ilé tó tún kan ara oko òun ní ọ̀rọ̀ tí ń bá ọ wí tí ó bẹ́mi náà wí òun ní ọ̀rọ̀ tọ́já sí pé ní kì í ṣe mùsùlùmí nìkan ládájú ẹ̀kọ́ kọ́dà adájú ẹ̀kọ́ kìrìsìtẹ́nì kọ́dà adájú ẹ̀kọ́ yìí tí ò sin lọ́hùn tí ń tún sin òòṣà kọ́dà gbogbo ẹni tó bá ti ń sẹ̀mí lórí ilẹ̀ tí ń tà wí ń bá ń yé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí òun la fẹ́ dájú ẹ̀kọ́ lẹ́tà tí wọ́n fà nábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam láti sámà keje lẹ́tà tí wọ́n fún mùsùlùmí nìkan kí wọ́n rán sí torí pọ́lọ́ wọn bá ń sọ pé ní wàá ma illa rahmatan lil alamin wàá ma illa káfatan lil nasi bashiran wa ìwà nábì àrùn ọ̀nsẹ́ gbogbo ayé pátá làrùn ọ̀nsẹ́ sí a sì ní ọlọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan ó ti wà lìjẹ́ náà a ní ọlọ́ kíyà kìlọ̀ ìyá náà fẹ́ nìkankan ju gbogbo ayé lọ àfáà tí ó bá jíṣẹ́ sìn ayé ni ó máa bá sọ̀rọ̀ dáyà tí ó bá ṣe dáwà gbogbo ayé ni ó máa pè ló fi jásí pọ̀lọ̀ tó níta fẹ́ yanjú yìí gbogbo ẹnikẹ́ni ló láǹfààní kó gbọ́ gbogbo ẹnikẹ́ni ló láǹfààní kó ṣàǹfààní ń bẹ̀ kódà bá ń bá ń sọ kálukú náà mọ̀ pé tèmi wà ń bẹ̀ ó mùsùlùmí ó kìrìsìtẹ́nì ó ni tí ń bọ igi ó ni tí ń bọ ọ̀pẹ tiẹ̀ náà wà ń bẹ̀ mo sì fẹ́ sọ fún yín ẹni abárasáyé gẹ́gẹ́ bọ́lọ̀ ntìyàn ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tọ́lọ̀ rán sí gbogbo ayé òun béèyàn ọba ti fi ìmọ̀lẹ̀ ànábì ṣe mọ̀nà kò lè rí mọ̀nà torí pé ìmọ̀lẹ̀ ànábì ìmọ̀lẹ̀ tọ́lọ̀ ń fún ni ìmọ̀lẹ̀ ọlọ́run tọ́lọ̀ ń fún ànábì tọ́wá ní kọ́ tàn sí wa bẹ́ẹ̀ nìkan bá wá ní òun fẹ́ gbójú kúrò níbi ìmọ̀lẹ̀ yẹn òun wá fẹ́ tàn mọ́lẹ̀ míì kóun ó fi rí náà ìmọ̀lẹ̀ tọ́tàn fẹ́ fi rí náà yóò kú mọ́ lójú yọ̀wá balẹ̀ nínú kọ̀ọ̀kan ibi tí wọ́n ń lọ yọ̀wá sọnù ní tí mo fẹ́ yanjú lẹ́nìí òun ni ọ̀rọ̀ èyí ti ń ṣẹlẹ̀ nínú agboolé ẹnìkọ̀ọ̀kan wa ìsọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ tá a parí níjò ní tẹ̀fsírì tá a parí tẹ̀fsírì ọ̀rọ̀ àwùjọ ni èyí tá a fẹ́ yanjú lónìí ọ̀rọ̀ ọ̀nù ilé ni kí ni jọ̀rọ̀ ọ̀nù ilé ọ̀rọ̀ bá gbé láàrin ọkọ àti ìyàwó èmi ń jọkọ ìwọ ń jẹ́yàwó bó o là á ti bára ẹni gbé nínú ilé. tílé fi tutù tílé fi rọrùn tọkọ fi jọkọ táyà fi jáyà tìrẹ́pọ̀ fi wà láàrin ọkọ àtaya òun lọ̀rọ̀ tá a fẹ́ yanjú ní tẹ̀fsíìrì tòní tọ́ba dibẹ̀ sẹ́rí ọba àlekè ọlá ń sọ náà Al-Qur'ani pé ní walakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wa dhakara Allah kathira ọlọ́run ní walakum fi rasulillah ń bẹ fẹ́yìn mùsùlùmí àti gbogbo ayé lára nabi wa muhammad uswatun hasana ìkọ́sẹ̀ tó dáa liman kana yarju Allaha wal yawmal akhirah fẹ́ni tí ń bá rántí péjọ kan òun ọ̀bọ̀ lọ́n pàdé ìjọ kan alikiamu ó sì dé tóun ọlọ́ọ̀jísẹ́ òun wa dhakara Allah tí ń sì rántí ọlọ́run anabi ni ó mú ní olùkọ́sí tọ́ba rí bẹ́ẹ̀ ẹ kò sí ìyapa ẹnu lérí ilẹ̀ tá a wà yìí lérí ilẹ̀ tá a wà yìí kò sí ìyapa ẹnu pẹ́ni tọ́lọ́run dá tọ́jẹ́ nàmbà wáhùn láyé ń bi gbogbo dáadáa tọ́lá sì yọrí láyé ànábì wa Muhammad sallallahu ta'ala kẹfẹ́rí fi ni lẹ́bẹ̀ẹ́ arákùnrin kan tó ṣèwé ó yọ ọgọ́rùn-ún èèyàn láyé tí wọ́n jẹ́ èèyàn pé èèyàn wáyé ó èèyàn ó wá ọgọ́rùn péré ẹni tó fi ẹni tó ṣèwé yìí ṣe mùsùlùmí ọmọ amẹ́ríkà ni michael ló kọ rẹ̀ ọmọ amẹ́ríkà ni nígbà tí ọ mẹni tọkọ jẹ tó yanjú jù láyé ẹni tọkọ kọ mu ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam àṣedá bẹ́ẹ̀ yẹn bá fẹ́ káyé wọn yanjú ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni ẹni ayé rẹ̀ yanjú ni ó gbé síwájú tó fi ṣe èyí ni ó jẹ́ ajá sí pé afẹ́ tójú bọ́lé anabi ló fi pé n ta fẹ́ yanjú láàárọ̀ yìí inú ilé ànábì ni ó máa jẹ ìtumọ̀ ẹni pé bóò lànábì ti ń ṣe nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ èyí ni ó máa túmọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kí wọn náà ó nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ tọ́ ọ bá tì máa ṣe bẹ́ẹ̀ nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ ilé rẹ̀ ò lè tò jojúmọ́ lẹ́ẹ̀mọ̀jà jojúmọ́ lẹ́ẹ̀mọ̀ yín gbogbo gbà lẹ́ẹ̀mọ̀ yín jojúmọ́ lẹ́ẹ̀mọ́ rí ntara ọkàn yóò máa kọ̀ lára ara yín tẹ́ ẹ̀ bá ti wọnú ilé ànábì kẹ́ ẹ̀ wo bá ànábì ti ń ṣe ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi ní àsìkò yìí mo fẹ́ pàkíyèsí rẹ ẹni tọ́lọ̀ ń dátọ́ dáa jù ànábì wa Muhammad nínú ẹni tí ń fẹsẹ̀ ẹ̀rìn lérí ilẹ̀ ànábì ló dáa jù nínú ẹni tí ń jẹun ànábì ló dáa jù nínú ẹni tí ń sinlọ́hún ànábì ló dáa jù nínú ẹni tí ń kírun ànábì ló dáa jù nínú ẹni tí ń gbàwẹ̀ ànábì ló dáa jù اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد inú ilé ànábì bẹ́ẹ̀mi ti níyàwó òun tí wọ́n níyàwó ànábì náà níyàwó bóun ní ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ṣe rí gbogbo ọkùnrin kọkùnrin tó bá níyàwó ńlé tíyàwó inú ilé rẹ̀ tí ọba mọ ìwà tí ń wù kì í sọkùnrin rí ọkùnrin kọkùnrin tó bá níyàwó ńlé tíyàwó rẹ̀ ò lè sọ pé ìwà tọkọ mi ń wù rèé o kì í sọkùnrin rí bẹ́ẹ̀ náà lọkùnrin tí ò lè sọ pé wá ìyàwó mi rèé kì í sọkùnrin rí ọkùnrin gbọ́dọ̀ gbìyànjú kó mọ ìyàwó ẹ̀ dáadáa kó mọ̀ pé ìyàwó mi níjọ́ tí n bá ń bínú báyìí ní í ṣe ìyàwó mi ìjọ́ tínú ẹ bá dùn báyìí ní í ṣe ìyàwó mi níjọ́ mo bá ṣe ìwà tí wúre níjọ́ tí ìbá ṣe ìwà tí wúre sórí kọ́ lọ́ọ́ máa bá ẹ jẹ́ ń sọ fún yín dáadáa kájọ gbé súnà ni táwọn bá ń wá ń gbé ká máa wá jà súnà náà ni káfẹ́yàwó sílé súnà ni kíyàwó máa wá bínú sí. Si ọkọ súnà ni ma máa bínú sí ìyàwó súnà ni kí ló jẹ́ àpè súnà gbogbo ń ta bá ti bá lára nàbì pátá kí lè máa pè é anabi náà ń sẹ àwọn ìyàwó rẹ̀ fa àwọn ìyàwó náà sì ń bínú fa anabi wa mọ ìgbà tí ìyàwó rẹ̀ bá ń bínú anabi má dáadáa anabi sọ fún ayisa njọ kan ó ní ìwọ ìyàwó mi mo ti sọ mo ti mọ̀ ọ́ mo sì ti mọ̀ wá rẹ mo sì mọ̀ bó o ti ń bá mi sọ̀rọ̀ níjọ́ tí mo bá ṣẹ̀ ọ́ mo mọ̀ ohun tí ń jáde lẹ́nu rẹ sí mi níjọ́ mo bá ṣe ń tó dùn mọ́ mo mọ̀ ohun tí ń jáde lẹ́nu rẹ sí mi aisha ni aisha ni tí n bá ṣẹ̀ ọ́ bó o bá ṣẹ̀ mí kí ló fi mọ̀ pé àbí tí n bá ṣẹ̀ ọ́ àbí bò ní ti wí tí n bá ṣẹ̀ wà nábì hàn bí wà nábì bá ṣẹ̀ mí tí n bá ń bínú bí wà nábì bá ṣẹ̀ mí tí n bá ń bínú kí ló fi mọ̀ pé mò ń bínú ànábì ni mo mọ̀ ànábì ni jọ mo bá ṣẹ̀ ọ́ tó bá ń bínú wa inni la alamu ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń bẹnu tíra Sahihu Muslim ń bẹnu ẹ̀ ànábì ń sọ pé inni la alamu idha kunti anni radiya wa idha kunti ama idha kunti anni radiya fa innaki taqulina la wa rabbi muhammadin wa idha kunti anni ghadba fa innaki taqulin la wa rabbi ibrahim anabi níjọ mo bá ṣe ọ tó o bá ń bínú sí mi ní tèmi fi máa ma kó ń bínú ni pé tó o bá ti ń sọ̀rọ̀ lọ tó bá ń sọ̀rọ̀ lọ ìyá Aisha nù tí bá ń sọ̀rọ̀ lọ yóò wá ní ra ọ̀rọ̀ òun ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun ò rí bẹ́ẹ̀ mo fọlọ́run tó dá Ibrahim búra mo fọlọ́run tó dá Ibrahim búra ó ní ṣùgbọ́n ọjọ́ tínú rẹ bá ń dùn sí mi tí mo ṣe ti ń dùn mọ́ ọ tó ń sí mi tèmi àti ẹ bá ti ń sọ̀rọ̀ yín tó mọ̀ yín ni pé à rárá o ọ̀rọ̀ òun ò rí bẹ́ẹ̀ mo fọlọ́run tó dá Muhammad búra mo fọlọ́run tó dá Muhammad búra. yóò máa fi ọlọ́run tó dá Ibrahim búra yóò máa fi ọlọ́run tó dá muhammed búra torí muhammed ní ọkọ rẹ̀ níjọ́ tí anabi bá ṣe ń tí ó dùn mọ́ ẹ dákun jẹ̀mọ́ tí a bá lọ wo ìgbésí ayé anabi àti aisha ọkọjá ń tá pé ń bàbá sọmọ ọfẹ tó bàbá sọmọ ọmọ ẹ wá wà anabi ti bá aisha lò anabi dọ́mọ twenty five years ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́fàdíjà. wọn wá gbèdé lànàbì ńgbà ọ̀dọ́ ọmọ forty years ọwọ́ àdọ́dún kẹsàn tó bẹ̀rẹ̀ ṣẹ̀ dáwà àdíjà láyé ọjọ́ ọmọ forty nine ọmọ forty nine years yẹn lọ́wà ni wọ́n fa Aisha fún Aisha wà lọ́mọdún méje ọdún kan ìgbà kọjá fi Aisha wa ń ọdún òun ń fifty one years ẹ wo anabi wa yi gbaa á ìwà ń yọ ìwà bó ti fẹ anabi wa sọ bó ti kéré tóun ọmọgbà tí ń bínú ó tún mọ̀gbà ti bó ló ṣe si yàwó sílé tọ́wọ́ nínú lè òtò ọ gbọ́dọ̀ sọ́yàwó rẹ kọ́ ọmọgbà tí ń bínú ọ gbọ́dọ̀ sọ́yàwó rẹ kọ́ ọmọgbà tí ń yọnu tí sọ sí ọtí bá ń bínú ọ gbọ́dọ̀ lágbájá ń bínú máa bó ti yanjú nínú tí n bá wá ń yọnu ọ̀rọ̀ tí ọmọ sọ sí ọ gbọdọ̀ mọ̀ pé à ọ̀là bẹ́ẹ̀ ni pé nu ìyá yìí ń dùn lónìí nínú lórí ó fi máa ní ó fi máa tòrò ní ó fi máa dùn bá nábì ti ṣe lé rẹ̀ nu tẹ́nìkan ò fi gbá ariwo ń ta bọ́ọ̀ bá ṣe lé tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ yanjú ariwo. sẹ́ẹ̀rí gbẹ̀yìn ọkùnrin tẹ́ ń fẹ́ yàwó àtẹ̀yìn ẹ̀ sì máfínà màtínà máfínà ìyàwó kejì kẹta wàtúlá àtàwárùbá súnà ni dáadáa ni pẹ̀lú àwọn òfin rẹ̀ tipa bá ka mo fètò sí o pẹ̀lú àwọn òfin rẹ̀ tipa bá ka ṣé wàá rẹ̀ ń tọ́lọ̀ ń bá yọ̀ǹda rẹ̀ fún tó ṣe ìbáàdà yẹn torí ìfẹ́ ìyàwó kejì ìbáàdà ni ẹ̀sìn ni ìfẹ́ kẹta ẹ̀sìn ni ìfẹ́ kẹrin ẹ̀sìn ni ẹni tọ́lọ̀ ń bá wá ní kípa rẹ̀ ọ̀ka tó ṣe májẹ̀mú rẹ̀ tó pé tí padà sọ́ngbà tó bá yá mo dẹ̀ ti sọ kọjá rí ó lè má jẹ́ tẹ̀fisiri báyìí mo ti yẹjú ẹ̀ kọjá rí ẹni ọlọ́run bá ní kó lè ṣe mo fẹ́ kọ́ ọmọ nǹkan kan o sórí ìyàwó rẹ tó o bá fẹ́ tí ń bá ń lo jàlibáàbù tí nìkọ́ọ̀bù rẹ tó ń wọlẹ̀ tó pé bí mùsùlùmá bó ti gbọdọ̀ pé lẹ́sìn tó tún wá fẹ́ yàwó lé tíyàwó tó tún wá fẹ́ lèun náà tí jàlibáàbù tiẹ̀ náà ń wọlẹ̀ tí nìkọ́ọ̀bù tiẹ̀ náà balẹ̀ tóun náà pé lẹ́sìn bó ti gbọdọ̀ pé mo fẹ́ kọ̀ mọ̀ pé tó bá ti fẹ́ wọn léra wọn ẹ máa yanjú kéèsì nínú ilé rẹ ìtumọ̀ ẹ̀ ni wọ́n máa ṣe kínní wọ́n máa jà ìjà tí wọ́n ń jà wọn náà súnà kan ní. ọfẹ bí ọ léèrè ìyàwó rẹ bó tilẹ̀ wò kọ́lẹ́sìn tó ọlẹ́sìn tá Aisha ìyàwó rẹ bó tilẹ̀ wò kọ́lẹ́sìn tó ṣé yọ lẹ́sìn tó umu salama kò ṣeé ṣe bẹ́ẹ̀ bá ti fẹ́ lẹ́ha kínní tó bá ti fẹ́ kejì ó yẹ kó ti mọ̀ pé inú ilé òun àwọn ọmọ sílé ẹjọ́ ń bẹ̀ ọ̀dà ẹjẹ́ ń lé tilé ànábì sí yín ànábì jókòó njọ́ kan ní Madina pẹ̀lú àwọn ìyàwó pẹ̀lú àwọn sàábì rẹ̀ tí wọ́n jókòó ń gbọ́ àwọn jókòó Ummu Salama ọba lọ dáná wa nígbà ọ̀dáná dé ogun oúnjẹ sínú abọ́ tó ní ọba gbé awájú anabi ya Rasulullah oúnjẹ ẹ̀yìn rè anabi gbóúnjẹ kalẹ̀ ìyá wa Aisha ọwọ́ lọ lè wọ abọ́ tó dáa ju ti Umu Salama lọ abọ́ òun dáa tán ó tún wá nípọn ó tìkì dáadáa ju ti Umu Salama lọ ọwọ́ agbóúnjẹ tiẹ̀ náà síbẹ̀ nígbà tí ìyàwó aṣọ wa gbóúnjẹ tiẹ̀ dé ọwọ́ á mú abọ́ tiẹ̀ ọwọ́ á fi gbá tí Ummu Salama gbà abọ́ Ummu Salama bá fọ́ lóúnjẹ rẹ̀ bá dalẹ̀ wájú ànábì nífa àwọn sàábẹ̀ wa ń bẹ̀ fa lẹ́ẹ̀fì mọ̀ pé kí wọ́n jà náà súnà kan ní èyí náà ńgbà bọ́ Ummu Salama wa fọ́ ànábì ò sọ̀rọ̀ o ànábì ò wí nǹkan ànábì kan sọ fún àwọn sàábẹ̀ pé à. ọ̀rọ̀ yóò gùn tó báyìí ó sì má bọ́ méjèèjì tó fọ́ ó fi kó ara wọn padà oúnjẹ tó dànù ó rèé tí ọ̀dà kó ń bẹ ọgbà bọ́ ọgbọ́n jẹun sínú abọ́ padà anabi wa ni ọya ẹ̀yin sábẹ́ ẹjẹ́ àjẹun àwọn sábẹ́ wa kójọ wọ́n wá jẹ oúnjẹ tí Umu Salama tó kó gbé tiẹ̀ wá nígbà wọ́n jẹ tán ta taisha tó fi fọ́ agbọ́ kejì wọ́n wọ́ tiẹ̀ náà súnmọ́dọ̀ wọ́n jẹ oúnjẹ tiẹ̀ náà nígbà wọ́n jẹ kíní kejì tán anabi wa ni tọ́ ẹ bá ń ké sáwọn méjèèjì nígbà wọn ké sáwọn anábìyà ni tọ ẹ ìwọ Aisha ìwọ ọmọ sálámà jèrè ìgbà tó ń gbóúnjẹ bọ̀ ń bílẹ̀ kan abọ́ tó fi gbóúnjẹ wá abọ́ yẹn ò fọ́ abọ́ tó pé ni wàá gba abọ́ tá Aisha yìí torí kò fọ́ ó pé máa gbé lọ ìwọ Aisha ìwọ ló mú abọ́ tiẹ̀ ló fi kọlu abọ́ ọmọ sálámà tó fọ́ abọ́ tó fọ́ rèé gbà máa kó lọ anabi wa kọjú sàn sàbí pẹtọ ọ̀rọ̀ wọn ògùn ju báwọn lọ o àwọn ìyá yín jowú ni o àwọn gaarat ummukum àwọn ìyá yín wọn jowú ẹ dà kó jẹ mọ anabi ti ṣeun anabi fi hàn wá pé owú jíjẹ ni ilẹ̀ nínú ìyàwó rẹ wọn jowú lọ́wọ́ nítorí ẹ̀ ń nà lọ́wọ́ ń bí ọkẹ́rù jáde kọ́ máa lọlé wọn torí pọ́ báyà lé rẹ̀ jà ó bórogún rẹ̀ jà bí ọba wa bórogún jà tí ọba yà jà ta àwa bá jà yóò jà ẹ yanjú ẹ náà ni Ummu Salama ni ìyàwó Aisha fọ abọ́ rẹ̀ wọ́n jà nù àbí wọ́n jà kí ló anabi sì ṣe anabi parí ẹ ọ yanjú ẹ náà ni mo fẹ́ bìnrin méjì mo fẹ́ mẹ́ta kọ̀dá lérú wọ́n máa ṣe gbọ́n mi sí omi ò ẹ máa yanjú ẹ gẹ́gẹ́ bá anabi náà ti yanjú ẹ láàrin ìyàwó Aisha àti ìyàwó Ummu Salamata ẹ dákun jẹ́ mọ́ sẹ́rí bàbá fẹ́ yàwó kan má lérò pé màláìka lọ fẹ́ ìwọ tó níyàwó ńlé ìyàwó tó fẹ́ sílé ó yẹ kó o gbẹ́sìn yé débi pé ìyàwó rẹ ò lè máa ṣe dáadáa ó wá yẹ kẹ́sìn ó ọ débi pé àìmọ̀ọ́ṣe tí ó mọ̀ọ́ ṣeun ètò ọlọ́run lérí ẹ̀ ni kì í ṣe pé òun fúnra ẹ̀ ni ò ṣe ni ní ọmọ ṣe kì í ṣe pé òun ni ọmọ ṣe anabi ti jó yé wa látọgọ́rùn ọdún kẹrìnlá ó ní istawsu bin nisa'i khayra mo kìlọ̀ fẹ́yìn àlùmọ̀ mi ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ẹ máa tọ́jú àwọn obìnrin dáadáa ẹ máa tọ́jú wọn dáadáa fa inahun àwọn obìnrin tẹ́ rí wọn khuliqna min dilẹ̀ nígbà tí wọ́n dá àwọn obìnrin níbi ẹ̀fọn tààhà ni wọ́n ti dá wọn èyí tó wá wọ́jú nínú ẹfọ́ ta àhàtọ́ wà lókè tó wọ́jú òun ni wọ́n fi dá wọn bí wọ́n ti wá dá wọn bẹ̀ nì tó ọba wa sọ pé ọ fẹ́ nà á egun àwọn ọwọ́ afẹ́ nà á báyìí pé kọ́ tọ́ ànábì ní ọ̀kan dànù ni ìtumọ̀ ẹ̀ ni pé ìyàwó rẹ tó fẹ́ sílé ọlọ́run ti jẹ́ ó yí ọ pé ọwọ́ kò tọ́ wọn ò fi kàn wọ́n lábùkù bọ́lọ̀ ń ti dá wọn lànàbì sàlàyé torí sábà kó lè yé wọ́tọ̀ fẹ́ gbé sílé. Si kọ́ ọ lè mọ̀ pé sùúrù tó pọ̀ tó pọ̀ ló ṣe ní. tọ́ba wọn sọ pé ọfẹ́ nà kọ́ tọ́ ọkàn dànù ìtumọ̀ ẹ̀ ni pé tọ́ba lọ fẹ́ kórí bó o ti fẹ́ ní hundred percent ọ̀ọ́sọ̀bìnrin yẹn dìdàkudà kọ́dà ìnira lè pa ìnira lè mú sákòlé ìnira lè mú họ ìnira tó o bá fi mú kó o fẹ́ kọ́ dàrún ó lè dobi olóbìn ló fi jásí pé tó o sọkọ ìyàwó ọgbọ́dọ̀ mọ̀ pé ìyàwó tí mo fẹ́ yìí o ọlọ́run ọba ọba àlekè ọlá dá yín máa wí fún yóò máa gbọ́ yóò pọ̀ wò ní í ṣe mọ́ yóò tún ṣe yín tún lóye ṣe yóò tún ní ẹ má bínú mo gbàgbé ni ọlọ́run pé àṣé ah, ah, mo ti gbàgbé ńgbà mo fẹ́ ṣe ńgbà mo ti ṣe tán kí n tó rántí pé ẹni má ṣe mọ́ ọkàn máa mójú kó ń bẹ̀ tọ́lá náà bìjọ́ yé wọ pé wọ́n dá wọn láti ibi tọ́wọ́ ibi tọ́wọ́ wọn ò sì ṣe é náà ṣé ń tọ́lọ́ wọn ọ̀wá náà ṣé wọ́n lọ fẹ́ náà tọ́ba fi sọ pé wàá nàún ìtumọ̀ ẹni pé ọfẹ́ sobi yẹn léṣe gbogbo ọkùnrin tí ó bá lè mú sùúrù pẹ̀lú obìnrin yóò sobi dìdàkudà anabi ní istawsu bin nisa'i khayra ẹ máa lọ tọ́jú àwọn obìnrin dáadáa jẹ́mọ́ bí wò ó ti pé tá a ti sọ̀rọ̀ àìpé tiẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin náà pé o àmọ́ ìpè tóbìnrin ń ṣẹ̀rí àfẹ́ kí wọ́n mójú kó ń bẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ tóbìnrin bá ṣe téèyàn tiẹ̀ ní yíyà sí ń padà bọ̀ wá bẹ́ẹ̀ tí ò lẹ́tọ̀ ọkọkùnrin yà sí bí kò ló bú ọ bí kò ló wọ òun òkú wò bí kò lọ bá sọ̀rọ̀ kọ̀ dáhùn sọ̀rọ̀ lélẹ́yìí o gbogbo ntí a ní òpè ní ara ẹ̀ náà nù. bàbá wa kan fọkọ̀ bọ̀ wọn láṣìírí wọ́n nígbà táwọn ètí ìgbó àdìsí yíyé bí àwọn àwọn bá bú àwọn àwọn náà mẹ́ka ká àwọn náà wàá jókòó àwọn náà wàá bú wọ́n níjọ́ kan ìyàwó àwọn kan gbàpò tí àwọn náà gbàpò tí tọ́ba bọ́ àwọn náà bu àwọn wá búra àwọn látàrọ ilẹ̀ fi mọ́ wọ́n lọ́wọ́ àdìjọ́ kan àbákan apá ń pè aṣọ onílàka inú obìnrin bú ọ ìwọ náà wá ń bú obìnrin àwọn onílàka wọn náà làkàyà wọn wá sọ àwọn arántí àdìsí yìí làwọn wò pé anabi sọ pé nígbà tá anabi fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ní ìsítàwùsù bí nìsa ìkàyàrà ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin anabi wá sọ pé tọ̀ wọ́n dá wọn bí tó ti wọ́ tọ́ ọba lọ́ọ́ tọ ọkàn dànù ni ọ̀dà ìtọ́mọ́ dáadáa tá ànábì ní ń sèwọ́n ni mo wá fẹ́ ṣe báyìí ọlọ́wọ́ àdéjọ́ náà lọ́ba tún bẹ̀rẹ̀ ebú ọlọ́wọ́ bú àwọn látàárọ̀ àwọn lọ sàdúrà àwọn darí àwọn káyọ̀lá àwọn darí àwọn jẹun ọ̀sán àwọn jẹun tán ìsàmbọ̀ àwọn yìí náà ni àwọn òfìsì wọn táwọn jẹun táwọn nínú abáyé lónìí ah ní tiẹ̀ tó nínú pàpà bó ti gùn ní fún ẹgùn wọn làwọn ọ̀dáhùn wọn làwọn bá wọlé lọ wọn nígbà táwọn afẹ́ lọ kí magaribi àwọn kí mọ́gírìbì làwọn wá dé wọ́n ló ti wá sinmi àwọn wá ní ìyá alágbájá ìwọ́dà wọ́n ní ò ń pè mí àwọn ní ń pè ọ́ sáwà wọ́n lọ́ bá dá àwọn lóhùn àwọn wá ní lónìí òṣìṣẹ́ púpọ̀ bẹ́ẹ̀ yẹn bá bẹ́ẹ̀ bó ṣiṣẹ́ lójúmọ́ ó ní iye tẹ́ ìbò fún un bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́ bíríkìlà lójúmọ́ ó ní iye tí. Tí ìgbà iṣẹ́ tó ṣe lónìí ńgbà mọ wọ́n dìde iye báyìí ni owó sẹ́ rẹ̀ rèé wọ́n lọ́wọ́ ni à èmi lọ fẹ́ tán èmi a kò sí inú mú wa wọ́n gbà lọ́wọ́ rẹ̀ lọ́ba gbà lọ́ba gbà wọ́n ní wo oníjọ́ kejì lọ́wọ́ ni à yín sì ọ wá fún ọ wọ́n ní àwọn ètí kásùbà àtọ́jọ́ kejì lọ́ba tó kò sáwọn wọ́n ní làwọn bá ń wòran fáwọn látàsùbà wọ́n ló tètè bẹ̀rẹ̀ tíjọ́ kejì ju ti wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bú àwọn wọ́n lọ́wọ́ bú àwọn fá àwọn fi darí ìrun ìṣá yìí wọ́n lọ́wọ́ tó jókòó àwọn jẹun alótú bẹ̀rẹ̀ sí bú àwọn ń bọ̀ wáyà lọ́wọ́ sinmi làwọn wá ní lágbájá ìwọ́dà ní òní ọsọ bí wọ́n ti wí náà ni pé ah, iṣẹ́ rẹ̀ lé bí yẹn bá wá ṣiṣẹ́ fún ìjọba tó bá lé. E, èbó fi kún owó ẹ̀ ni owó ọ̀fà táìmù tó ṣe ojú sẹ́ni ọ̀fà táìmù ni wọ́n ló ní kó wá òun tó gbà á wọ́n ní kò díjọ́ kẹta ó tún gbìyànjú ẹ̀ àwọn tó sanwó wọ́n lọ́ba ní ẹ̀ẹ́n tó gbowó lọ́wọ́ rẹ̀ mọ́ ẹ̀yìn tó bu ọmọ ẹni tó bá tiẹ̀ jẹ́ lọ́n wá yín sábúrú fún wọn sẹ́ra fún mi ó bá tèmi jẹ́ wọ́n ní látijọ́ náà kò bú àwọn mọ́ sẹ́mi pé àdìsí yìí ni wọ́n lò tí wọ́n fi gé ní bọ́lọ̀ ń bá ṣe àdánwò orú obìnrin bẹ́ẹ̀ fún wọn náà ò ní lè jáde ọ kẹ́kọ̀ọ́ bó ti bá lò ní ẹ̀kọ́ làwọn bàbá yìí kọ́ tí wọ́n fi bóbì yìí lò báwọn tí wọ́n fi wá gbádùn rẹ̀ tí ò wá bú wọn mọ́ àyèdá ara rẹ̀ wọ́n wá fi dáadáa ṣe kí ni wọ́n fi rà á ló sí pé bẹ́ẹ̀ yẹn ọba lò mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ànábì lèyìn ó lò anabi ni atọ́jú wọn ni bó tilẹ̀ òkọ́ máa saburú tó ìwọ máa tọ́jú rẹ̀ ìtọ́jú tó ń tọ́jú rẹ̀ ń yọ gba aburú ọwọ́ rẹ̀ sẹ́rí àwọn èèyàn kan bẹ pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá tá a wà yìí àwọn àròrí kan wà ń bẹ tí wọ́n á máa gbìn síyàn lẹ́mìí tí ròrí yẹn ọ̀bá tẹ̀sìn mu sẹ́rí bí afábájá fẹ́ sìn tí ọba sọ̀rọ̀ ẹ̀sìn yóò gbé kọjọ́ sẹ́gbẹ́ kan gbogbo ntí bá ń kó mọ́ra yóò gbé sẹ́gbẹ́ kan yóò wá yanjú bọ́lọ̀ ti yanjú ẹ̀ àti bá nábì tí òun náà wàá gbìyànjú yóò máa wá ṣe nínú ìgbésí ayé tiẹ̀ yóò wàá gbé àwọn èèyàn lórí ẹ̀ torí pé àwọn èèyàn fẹ́ sin lọ́hùn ni wọ́n fẹ́ sin lọ́hùn àwọn èèyàn fẹ́ sin lọ́hùn ni wọ́n fẹ́ sin lọ́hùn ló fi jásí pé gbogbo ntá ń bá bọ̀ tá a bá ti rí ọlọ́run wí ànábì wí àsọ̀ọ́lẹ̀ tọ́lọ́hùn yẹn láàmú ṣe tànábì yẹn láàmú ṣe nínú òrítọ́ wa ń lẹ Yorùbá òun ni pé àà àfa òsè wa ń ṣe báwọn àyè fọ̀rọ̀ lóbìn òsè à ń fọ̀rọ̀ lóbìn à èyí fọ̀rọ̀ lóbìn bá ti ní tó ṣe inú rẹ ni ó gbé ọkùnrin lè yàn fọ̀rọ̀ lọ ọwọ́ à ń tẹ́rọ̀ rẹ síyàwó rẹ wọ́n ń tẹ́rọ̀ rẹ síyàwó rẹ inna lillahi wa inna ilayhi ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀ nínú sẹ̀rí àsìlámù tá a wà yìí tọ́ ọ bá níyàwó ẹni ọkọ kàn tọ́ fọ̀rọ̀ rẹ lọ òun níyàwó rẹ ó pè é jòkó bóyá alágbájá báyìí alágbájá báyìí bọ́bá wa lò ní fọ̀rọ̀ lọ bóyá ntí ọ̀ má ba yọ wá fún ọ bóyá ọ̀dọ̀ ẹ̀gán ọlọ́run fi sí òní mà ẹ dákun jàmá nínú ẹ̀sìn àti ìbágbé èwo ló jù nínú ètò ìsẹ̀mí wa àtẹ̀sìn tá à ń sìn èwo ló jù ẹ̀sìn tí ń bọ̀ wá sí maka tọ́wọ́ débi àyè kan tí wọ́n ń pè ní Hudaybiya táwọn ará maka ní kò ní í wọlé tó sì fẹ́ wọlé táyà wa sọ̀kalẹ̀ pé má wọlé táwọn sábẹ́ wa ní a káyà tó sọ̀kalẹ̀ àwọn sábẹ́ ń sọ pé a bàbá tiẹ̀ wá ní wọ maka àwọn àwọn oníyanì àmọ́ wọ̀ bẹ̀ sáwọn tá a jọ ṣe kèfèrí ń jò tá a tún wá pàdé wọn lógun bọ́dàrè tá a nà wọ́n tí wọ́n sá tá a pàdé ní údù tí túká àwọn ẹni àwọn adé apàdà ń bí a kèyúrò àwọn èèyàn kan ó mọ̀rún ní kìí ṣerú àwọn eléyìí abákàyè náà wíwẹ̀ àwọn sàábẹ̀ wà táwọn pé sámú àwọn ń lọ wọn anabi wa ń pè á ah, wọ́n ní a máa wọlé ntòótọ́ àìwọlé ta àìwọlé wa tá a bá wọlé tí wọ́n kọ́ àyà tó sọ̀kalẹ̀ ni ò já wọlé àwọn sàábẹ̀ ní rárá kọ́ bá anabi bẹ́ẹ̀ lọ́hùn kó já wọlé àwọn eléyìí ń fúyẹ́ anabi wa kó sí dààmú ìfẹ́ anabi kọjá àwọn èèyàn gbádùn mọ́ pé ah, a a sì wá ojú wọlé anabi fi padà sí Madina kàn án lànà bí lọ́mọ́ táwọn ọba tán síbẹ̀ ní àwọn tán síbẹ̀ ìfẹ́ ànábì ṣe wọ́n nígbà tí wàhálà yẹn wá pọ̀ ànábì wá kó sí wàhálà ìwà ń wọ haima ń wọnú pẹpẹ tí wọn kọ fún ń jáde Ummu Salama wa ní ya Rasulullah ànábì nínà kí ni ń sì ọ́ tọ́ ń dààmú tọ́ ń lọ tọ́ ń bọ̀ tọ́ ń làágùn kí ni ń sì ọ́ ànábì ó wá pé Ummu Salama ní kọ̀sọ́pọ̀ bẹ́ẹ̀ ni ẹ má fọ̀rọ̀ lọ anabi wúwẹ̀ anabi wa rojọ́ ti ń ṣe pé umu salama báyìí lórí báyìí lórí báyìí ana wọn ní apàdà ara wọn sábẹ́ yarí wọn láfi káwọn sáwọ mọ́kà nkankan umu salama wa ni àà sí ojúbà náà lọ anabi ní ojúbẹ̀ lọ kò ojúbẹ̀ lọ ọ̀dà ntòsí tòsí tòsí rè anabi ní kíni ṣe ó ní sórí gbogbo àwọn tó ń wí wọn pátápátá tí wọn yarí káwọn wọ mọ́kà wọn ìfẹ́ rẹ ní ń dààmú wọn

kọ́ máa wo ní tí ó ṣẹlẹ̀ obìnrin bá fà nẹ́bì ní ìyàwó rẹ̀ nú ìwọ tó ń gbọ́dọ̀ sá fún ìyàwó rẹ̀ àwọn tó fi ń lọ ní ba tiẹ̀ jẹ́ o ẹni tí ó bá fún ọmọ náà tí ó tún tiẹ̀ sí ló ti gbọ́dọ̀ sá fún un. anabi jáde síta lọ́ba lẹ́ran ọ̀hún dà wọ́n fún lẹ́ran rẹ̀ anabi bá dúnra ń dúnra tán wọ́n bá fárí fún un ń fárí tán lọ́ba bá rà mí làwọn kan ní a anabi la tẹ̀lé ó ti dúnra ó ti fárí ó ti bára mi lẹ̀ kí làwọn ń dúró ṣe làwọn èèyàn bá ń dúró ní wọn bá ń parí tá nẹ́bí ọ̀sán kankan mọ́ ẹ dákun jẹ̀mọ́ solution tó wá ń bẹ̀ ń ta mú wá obìnrin kẹ́yìn wá gbà pé àìfọ̀rọ̀ lóbi ẹ má fọ̀rọ̀ lóbi ẹ má fọ̀rọ̀ lóbi bẹ́ẹ̀ yẹn bá jọ kọ ìyàwó rẹ̀ tọ́jẹ́ ní rẹ̀ nínú sunna nabi wa Muhammad ni pé ìyàwó rẹ̀ tó fẹ́ sílé òun ó lè jùlọ lọ́jọ́ rí o lè jù lọ́nú owó o lè jù lọ́nú ọlá kọ́dà o lè jù lọ́nú ipò sórí gbò ti dìyàwó rẹ̀ ń o ti di ẹni tó lọ́wọ́ la ìwọ lọ́wọ́ á bẹ̀rẹ̀ ń látọ̀dọ̀ ara rẹ̀ Anabiwa wa Muhammad ẹ wo ye ìjìnà tó wà láàrin òun àti yàwó Aisha ṣé tìjà anabi kò tó ní jìnà tọ́jú eré òun ò tó gbajúmọ̀ òun ò tó anabi fún rẹ̀ kí wàá pa Aisha ló kọ ìyàwó rẹ̀ nínú àpọ́nlé tó ṣe fún tí sẹ̀ríà fẹ́ kó ṣe fún tí súnà kọ tó fẹ́ kó ṣe fún ni pé bó tilẹ̀ wù kó kéré sí ọ tó ọ̀ gbọ́dọ̀ pé ló kọ kò yẹ kó máa pé ló kọ tó o bá pé ló kọ kì í ṣe láìfi lábẹ́ sẹ̀ríà ọ lẹ́sẹ̀ lábẹ́ sẹ̀ríà ọ jẹ̀bi lábẹ́ sẹ̀ríà àmọ́ kọ̀ pọ́n ọ lé o ò ṣe súnà ẹ̀bẹ̀ ń anabi wa Muhammad tí ó bá pè Aisha erisi ọkọ méjì ni ma fi pè nígbà míì yóò ní yá Humaira ìtumọ̀ ẹni pé ọmọ pupa kékeré ọlọ́mọge kékeré ló fi jásí pé wọ́n náà ìyàwó rẹ kọyọ ọmọ pé ló kọ òrékelẹ́wà ẹlẹ́yinjú ẹgẹ́ ọlọ́mọge mi dà ìyàwó rẹ ni o ti wọ ọmọ seventy ìyàwó rẹ náà wọ sixty eight bóun náà jẹ seventy bíi tiẹ̀ ni ọmọ ani ọlọ́mọge òun náà máa pẹ́ ẹ́ bó ti yọ jẹ́nu bó ti yọ jẹ́nu èèyàn dá ìyàwó ẹ pè ní èèyàn fún ìyàwó ẹ̀ lórúkọ tó dáa ni anabi wa muhammad yìí máa pè ìyàwó rẹ̀ ní humaira ọlọ́mọge kékeré nígbà míì anabi ó pè ní yaash aisha ó yàtọ̀ sí aish aisha lórúkọ tí ń jẹ́ aishu ní olùbásẹ̀mí mi tá à ń jọ ń sẹ̀mí papọ̀ anabi máa pè yà aish ẹni àjọ ń sẹ̀mí àbí ya humaira ọlọ́mọge kékeré anabi fún rẹ̀ ẹ wọ́jú eré rẹ̀ ẹ̀wọ̀jú eré Aisha anabi wa ń tijú ìyàwó Aisha kì í pè ló kọ bí wọn náà bá níyàwó ńlé ó ra ọ̀wọ̀ fún ìyàwó rẹ̀ ó ra fún ìyàwó rẹ̀ ò ní máa lákọ mọ́ conference tá a ṣe ní December tó lọ yìí nínú communique a pass ń bẹ̀ ni pé àṣà ń bẹ́ńlẹ̀ Yorùbá tí ọba ẹ̀sìn mu tílẹ̀ Yorùbá ń ṣe àti pass communique lérí ẹ̀ pé àṣà ń gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ̀sìn bá yé tó sì fẹ́ sin lọ́hùn kọ́ lọ lè yọ àṣà òun kò nú àṣà òun ni ká lọ́ọ́ fẹ́ ọmọ nílé kan ká wá fẹ́ màyẹ́dẹ́nu lé wa kọ́ wá jásí pé àtọ́mẹ́kẹ́ nu lé wa àtàgbàlagbà nu lé wa wọn ò ní tí wọn ó pè ìyàwó òǹjọ́ kọ́ rẹ lọ ọmọ ọdún kan ọmọ ọdún káàbọ̀ yọ máa gbé ṣẹ̀rí ṣẹ̀rí wọn náà ń jẹ́ òní ìlàfẹ́ ìyàwó lé ní ẹ̀ máa ń àṣà àwọn ọ̀bá ṣẹ̀rí àmú gbogbo àwọn àfa àtàṣe kọ́fẹ́rẹ́nsì ń bí dókítà àárín wa wọn tó mẹ́jọ tí wọn jẹ dókítà tí wọn wá kọfẹrẹnsì bíbá yìí tá a dẹ jòkó kọmíníkèétì wáyé lédè pé kọbẹsìn mu àmọ́ àyà síbẹ̀ ń lónìí èyí tèfi ń ba yín sọ lónìí ni pé ànábì gan fún rẹ báyìísà ti kéré sí tó níjọ́ tó ti dìyàwó rẹ ànábì ò pé ní òkò mọ ndà á pè ní á pè ní yahaish àbí kó pè ní yahumera jẹmọ ọkùnrin mi ọlọ́ọ̀dán wò ọlọ́ọ̀dán ọkùnrin mi wò láti báyàwó rẹ jẹun báyìí àdánwò ni fún un yóò ní lọ jẹ tiẹ̀ kó fi tèmi lẹ̀ bí àwọn bá ní alájí ẹ má baba alágbájá wọn bí yóò ní owó jẹun tiẹ̀ náà mi ò tiẹ̀ láàyè kí mi àdìyàn máa àsàkásà ni ìwàkiwà ni anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìyàwó aisha jẹ́ oyé wa pé òun àtànábì ọjọ́ jòkó ó ní kóńtù ashrabul ma'a èmi a máa mú mi ìyàwó Aisha lèmi ó mú mi fa una wila unabiya sallallahu alayhi wa sallam tí n bá wá mú mi tán báyìí nù fe yín wà á na omi yẹn sá nàbì ó ní tí n bá wá na sá nàbì fàyàdọ̀ òfáhu ala mawdi' fiya ànábì ó wá gbé ẹnu tiẹ̀ síbi tí mo ti gbẹ́nu tèmi níbi kọ́ọ̀bù mi ànábì ó wá mú mi bẹ́ẹ̀ ẹ̀ wọ́n bá ànábì ti ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó mú mi tán Aisha mú mi tán anabi sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ pátápátá fún aisha aisha ara anabi gẹ́gẹ́ bíi kíni ẹgbẹ́ rẹ̀ ọwọ́ anamisi lẹ́nu anabi náà wàá gbẹnu rẹ̀ síbi tá aisha ti gbẹnu kú ọwọ́ amumi tiẹ̀ náà ń bẹ̀ ẹ dákun kéèyàn máa ṣe báwọn pẹ̀lú obìnrin nulẹ̀ bó nínú ilé yẹn ó rí níjọ́ tó ń fẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ nígbà ọ̀fẹ́ tán ò ṣe bẹ́ẹ̀ mọ́ àìṣe bẹ́ẹ̀ mọ́ tó ò ṣe bẹ́ẹ̀ mọ́ nílé rẹ fi ń gbóná ẹni tí ń bá ń jẹ́ ìyàwó rẹ tí ń jẹ́ ìyàwó nílé rẹ bó o ti máa ṣe pẹ̀lú ẹnu fa tọ́lọ̀ wọn fi lásìkò tẹ́ pé èyí fara ni obìnrin nulẹ̀ jama ìyàwó Aisha tó sọ fún wa ó ní wà àtàràkù ìyàwó Aisha ni ń jẹ ẹran keegun àtàràkù ń jẹ ẹran keegun ń wà á na eegun sànẹ́bì eegun tí mo jẹ kù ń wà á na sànẹ́bì fàyàdà fáhu alàmà òde èfìyà ànẹ́bì ọ̀ wà á gbẹnu rẹ̀ síbi eegun tí mo jẹ kù yóò máa wá pẹ́ igun yẹn la ẹ dàgùn kí ni ń pálá lára Aisha ni ṣebí tọ́ ìyàwó rẹ̀ ni bóńtì ẹ ti jẹ́ ò lè bómi jẹun ẹ lè jọ mu mínú abọ́ obìnrin ọ̀gbọ́dọ̀ dáná tán kó dúró de ọ̀pẹ́ kẹjọ jẹun nílò ọjẹ́ tiẹ̀ ni gbogbo mùsùlùmí tí ń bá ń ṣe báwọn gbogbo èèyàn tí ń ń ṣe báwọn kò dúró lérí sunna nabi wa Muhammad sallallahu alayhi ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ lè wọnú Sahihu Muslim ẹ bá ní ibẹ̀ jama sẹ́ẹ̀rí ẹ̀dá tọ́lọ̀ ń dáko wa wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ọ̀dá wa bákan náà sẹ́ẹ̀rẹ́ lómi bọ́ba àlékè ọlá ti dá tí wọ́n bá lọ lóyìnbó lamẹ́ríkà ní britain ní russia tí wọ́n bá lọ ra ọṣẹ ìwẹ̀ wá fún látọ̀hún tí wọ́n tún wá ra kírímù fún látọ̀hún tí wọ́n bá kó dé tó fi wẹ̀ yóò máa náà ni ara ẹlòmíràn rùn bẹ́ẹ̀ ẹnu ẹlòmíràn rùn bẹ́ẹ̀ ọwọ́ ẹlòmíràn rùn bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá wá dán ọ wò o ti fẹ́ tán o ti délé rẹ ọwọ́ kanrú àdánwò báwọn lára ìyàwó rẹ bóyá àdánwò pé rùn ni bóyá àdánwò míì tí ọ jẹ́ bí egbò ni bóyá mi wò mí tọ́jẹ́ ntọ́kàn kọ̀ tí ń bẹ lára rẹ ni ò ní fi wá sí o ò ní fi pé bó ti rí yìí ò ní fi kára mọ́ ò ní fi wá sí i ò ní fi nílà ìyàwó Aisha radiyallahu ta'ala anha ń sọ fún wa pé sẹ́yìn lásìkò anabi wa Muhammad àwọn Yahudi sẹ́yìn màpá Aisha ó wọlé anabi nígbà tá anabi dé Madina ni àṣà tí ń bẹ Madina ńgbà náà ni pé àwọn Yahudi Madina tí obìnrin bá ń ṣe nǹkan oṣù Yahudi ó páàkì ẹrù rẹ̀ yóò kókó lé yóò nítorí pé nǹkan oṣù máa ń rùn torí oorun nǹkan oṣù yẹ̀wúdí ọ̀wá kókó lé ó dìgbà tí ìyàwó bá tó parí nǹkan oṣù kó tó kó wọlé padà bí gbogbo yẹ̀wúdí ti ń ṣe nù ni ẹni jọba lè wọ́pọ̀ lé pé èmi ò lè fi lélẹ̀ ó ti ń ṣe nǹkan oṣù ọ̀wá jáde lé ìyàwó ọ̀wá jáde lé yọ̀wọ̀ bí gbé tọ́ba parí nǹkan oṣù náà yọ̀ adarí wọlé ànẹ́bì lọ́wọ́ adé lọ́wọ́ ni rárá ẹ má ẹ má lé wọn jáde má ẹ sì má kó jáde fún wọn má ntẹ́ ẹ ni pé ẹ ní dojú ara wọn ẹ ní súnmọ́ wọn gẹ́gẹ́ bọ́kùnrin ti súnmọ́ obìnrin èyí ò nìkan ni àmọ́ gbogbo yòókù ẹ̀ máa ṣe pẹ̀lú wọn òórùn tí ń rùn tí nǹkan oṣù ń rùn òun ló bí káwọn yẹ̀wúdí máa sá fún obìnrin nígbà tí ń bá ń ṣe nǹkan oṣù bọ́lọ̀nba wa dáwọ́ tọ́lọ̀nba dáyàwó tiẹ̀ náà lẹ́ni tí ń lára àbí ń kan wà lára rẹ̀ tí wọn náà bá Aisha radiyallahu ta'ala anha ń sọ fún wa pé ní bí òun bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tóun ń ṣe nǹkan ládàláwọ́ kuntu urajjilu ra'sa rasulillahi sallallahu alayhi wa sallam wa usri usharahu wa ana ahidun wọn tó máa ń sáyé lọ́wọ́ anabi tó wá gbérí e sóun báyìí òun lòun wà yarun anabi òun lòun ó tún ra anabi ṣe òun lòun ò fi nǹkan ara irun ànábì òun si ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ara òun rùn lọ́wọ́ bára òun tún rùn tó ànábì ọ̀sá fún yóò tún wá gbérí sóhun òun ó tún bá yanu ẹ̀ òun ó bá gbogbo ẹ̀ òun sì ń ṣe nǹkan oṣù tára òun rùn nígbà tá ànábì ọ̀sá fún yàwó Aisha lásìkò tí ń sàládà lọ́wọ́ tára rẹ̀ rùn sẹ́yìn ni wọ́n máa sá fún yàwó jẹ́ torí pé orí nǹkan kan ti sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú tí ń dalé wọn rú tí ọmọ àwọn òpè a ilé mi ṣe ń gbóná ilé mi ṣe ń dàrú ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà pé òun gbọ́dọ̀ ní yàrá tòun tóun bá kàn nídìí ẹ̀ lòun ọ lọ sí kínní bó bá ti bí abùkádà tán kọ̀sáburú ń bẹ lábẹ́ sẹ̀ríà àmọ́ kò kún tó lábẹ́ sẹ̀ríà kọ̀sáburú ń bẹ ṣùgbọ́n kò kún tó. ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní òun ń ṣe nǹkan oṣù o òun ò ṣe nǹkan oṣù o kì í fi yàrá tòun ṣe bá ti wọn kan náà yàwó gbogbo wọn ni a máa sọ pé ànábì fi yàrá àwọn sí bóun bá kàn wọn orun kàn wọn ni pé ń lọ sùn kí pé ni ń ni toró ẹni tí ó dùn ó ti tí ó sùn gbogbo àwọn omi ìdùnnú wọn ò pé tọ́ba sùn mọ́júmọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ o bọ́lọ̀ ń ti dá wọn nu ààbọ̀ ni wọn ìwọ ló pé wọn básìkò alẹ́ bá wa ti wá sùn ìrìnrètí pọ́ǹpọ̀ wá sùn kì í sí pé dandan ni kó o sún mọ́ àmọ́ kó sùn kó wẹ̀gbẹ́ kó ṣe kí ni kó jẹun kọ́kọ́ kọ lù ọ́ kó sọ pé à ẹgbẹ́sẹ̀ yín sọ̀hún ẹ̀sìn jẹ́yìn ó sùn bí ti ń pé pé ọjọ́ yẹn ó sùn inú rẹ̀ ń dùn. àyè dùnú lábẹ́ sẹ̀ríà ò ṣe dáa èyí náà sì ń dalẹ̀ ẹlòmíì rú ẹrú obìnrin mi tí ọkà kẹrù tí ó lọ lójijì ntí ó bi ni pé ó rí i pé òun ò rí ọ̀nà ọkọ ọ wà àsìkò fún ìyàwó rẹ ọjọ́ àtàkùn tí mo ní kọ́ wáyìí ìtumọ̀ ẹ ni pé ẹ jọ jáde ọ fà lọ́wọ́ yóò fà ọ lọ́wọ́ lábẹ́ ẹsẹ̀ rí ọlọ́run súnẹ̀ ni ọkùnrin mi hẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ débi pé kò lè bá wọ́ọ́rọ́ aṣọ kan náà èyí ẹ̀ ṣe nǹkan rí èyí bóbìnrin rẹ̀ wọ́sọ ni èyàn fobìn ẹ̀ lọ́wọ́ àjọ jáde ni èyàn jọ rìn káàkiri pẹ̀lú obìnrin rẹ̀ ni ntí sẹ̀rí àkọwánu ntí sìlámù kọwánu ntí anabi wa muhammad senu sallallahu alayhi wa sallam ìyá wa aisha ń sọ fún wa pé idha kana al-layl bílẹ̀ bá sú sára rasulillahi sallallahu alayhi wa sallam máa aisha máa máa ọ̀là anabi ó jáde yóò wá fà wọn lọ́wọ́ àwọn ọjọ́ máa wá rìn káàkiri ọba lọ́bi sẹ́tọ̀ ọba dé lálẹ́ ìyàwó tó fi sílé ẹlẹ́hàá tó fi sílé arábìnrin rẹ tó fi sílé ó nídìí kó fún lásìkò tiẹ̀ náà ẹsẹ̀ fàájì jáde ni ó jòkó tí ó bá sọ̀rọ̀ ni ó jòkó tí ó sàwádà ni kò sóore níbi iṣẹ́ rẹ tó ń ṣe tó ní táìmù fún ìyàwó rẹ kò sóore níbi iṣẹ́ náà iṣẹ́ tó ń ṣe tó ń kó ń lé láago mẹ́rin tó wá ń wọlé láago méjì láago kan kò sóore níbi iṣẹ́ náà fún ọ. ìyàwó Aisha ní tó bá di lálẹ́ ẹ dákun bẹ́ẹ̀ yóò ti bísí tó sí àfẹ́ bísí tó ànábì ni bísí tá ànábì bísí taaran tí ọ̀tá mẹ́lá lọ́gọ́rùn ọdún kẹrìnlá ó bísí pẹ̀lú ọ̀rọ̀ àlùmọ̀ yìí ntọ́ wa sọ kalẹ̀ ntọ́ wí kalẹ̀ àwa ràn látọ̀gọ́rùn ọdún kẹrìnlá àríran tán àsìlẹ̀ tán tálíkì àwọn ọlọ́run èdè ẹ mọ iye tíra àdìsí ní akójọ ni àti ìtọ́ Kùránì tán ni àtọ̀ tẹ̀físírì tán ni bó ti wá bísí tóun ó ní táìmù fún àwọn ìyàwó ẹ̀ wọ́n jọ rìn káàkiri lálẹ́ ìjọ kan ànábì jáde aisa kó mú jáde níjọ náà torí gbogbo wọn náà ní pín jáde fún bó ti pín irun tó bá níyàwó méjì bẹ́ẹ̀ ló pín jáde bẹ́ẹ̀ náà lọ́mọ pásọ bẹ́ẹ̀ lọ́mọ pọ́njẹ àmọ́ rí àbò làápin àìtí ìyà síbẹ̀ hùn anabi anabiwa jáde jọ jáde tó tọjọ jáde wọn ń lọ wọn làwọn ọkùnrin méjì wọn mọ àwọn ọgbẹ́ ta ló fòmí lọ́wọ́ tí rìn káàkiri yẹn bá lọ́ba dà níbi ni wọ́n bá họ bóyá ya ribi gbogbo ara lògùn yẹn bá họ àná ìbá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ padà ẹ padà ẹ bá padà ẹ wò dáadáa ìyàwó mi Sọfíyàtù bíntu Huyay òun ni mo mú lẹ́yìn táàjọ ń ṣe fàájì káàkiri o torí ṣe ìta ni yóò kó sí yín yóò wá rìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ìyàwó rẹ̀ wọ́n ń jọ ń ṣeré jáde wọ́n ń jọ ń ṣe fàájì jáde wọ́n ń jọ ń rìn káàkiri ìyàwó rẹ̀ ọ̀ láti sọ ọ́ lẹ̀ lásán ẹ jọ máa jáde ẹ jọ máa ṣe fàájì ẹ máa fara yín lọ́wọ́ gbogbo ibi tí ó bá sí nǹkan haram ẹ máa lọ bẹ̀ lọ ṣe fàájì bẹ̀ ibi tí nǹkan haram bá wà bọ́ bá wọ bẹ̀ ìwọ àti ìyàwó rẹ̀ ẹ jẹnu yẹ ọlọ́run. ẹ dákun jama sẹ́rí ẹ́ẹ́. ẹ bá àwọn olóbìnrin dé ń yà síbẹ̀ ń dáadáa àmọ́ kí n kọ́kọ́ yà síbẹ̀ díẹ̀ ná kan o ni ọmọ ràn lọ́wọ́ ńlé o sẹ̀ríà kan kò ní kọ́ ọmọ lọ́wọ́ ńlé kí ni ìtumọ̀ tí ń wí tí ń wí ni pé ma kò ní ọmọ rẹ tọ́ ewédú kò ní ọmọ bá yàwó rẹ fọṣọ sẹ̀ríà níjọ́ tó bá rẹ yàwó rẹ kò ní ọmọ bá rọmọlà kò ní ọmọ bá tẹ̀bà kò ní ọmọ ṣètì fún mú sẹ̀ríà ọ̀sọ́ bẹ́ẹ̀ torí pé ntọ́jọ́ bẹ́ẹ̀ àrídọ́dà nàbí wa Muhammad wọ́n bí ya wa Aisha léèrè pétọ̀ irọ́ ya wa Aisha bá nàbí bá tiẹ̀ wà nulẹ̀ kí là nàbí máa ṣe gan nínú ilé tó bá wà nulẹ̀ esi wo ni yàwó aisha fọ yàwó aisha ni kẹ́hánẹ̀ fi mehinẹ́ti ahalihi bá anabi bá ti lè wà nulẹ̀ báyìí yìí máa bá àwọn fámìlì rẹ̀ ṣiṣẹ́ lé ni anabi máa bá àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ lé ẹ dákun kí la ń pè ń ṣe lé ṣe bá anabi wa muhammad bí kí wọ́n fún wàrà mú mu anabi ó fún wàrà fún wọn bí kí wọ́n ṣe búrẹ́dì anabi ó bá wọn ṣe búrẹ́dì bíi kí wọ́n pa ẹran kí wọ́n yan ànábì yóò bá wọn pẹran yóò bá wọn yan ẹran ntọ́rọ́pọ̀ bẹ́ẹ̀ tọ́jú wa ń bí náà ni pé bíi káfẹ́ tẹ̀bà bíi káfẹ́ pòkọ bíi káfẹ́ potí bíi káfẹ́ sàmàlà bíi káfẹ́ sẹsẹ̀ mọ́ ànábì ń ṣe bẹ́ẹ̀ fáwọn fáwọn ìyàwó rẹ̀ kí ló dé tí wò lè ṣe sórí àìlèsè rẹ̀ ti ń bi wáyà ọ̀fẹ́ ṣe àbúrò rẹ̀ dé àbúrò yá rẹ̀ dé. àwọn ní ọ̀wá pariwo lọ pé tọ̀ ẹ ọ̀rọ̀ bọ̀dá kò ṣeé wò níran ọ dàbí ẹni kó ti jẹ̀fọ́ torí mo délé bọ̀dá jẹ̀ta bọ̀dá lọ́ọ̀dì ni wọ́n lọ ṣe wédú bọ̀dá ń lọ tẹ́bà bọ̀dá ń ṣe wédú kọ́dà ìyàwó báyìí ti ń ti ń wí òun lẹ̀sìn òye òun ní nǹkan kan òye nǹkan tí òye òun ò ní fi da nítorí yẹn bá ti rẹ́ẹ̀rí fún tí yẹn bá là nẹ́bí ń ṣe bẹ́ẹ̀ yẹn kan bá ń ṣe ńtọ́ bá yàtọ̀ sí èyàn oníṣe kínní èyàn oníyà sí kọ́ bá yàwó rẹ tọ́jú lé kọ́ bá gbálẹ̀ kọ́ bá fọbọ́ kọ́ bá ṣe gbogbo ẹ̀ kọ́ dáná kẹjọ jẹun kó ṣe gbogbo ẹ̀ má rí láì dáa ń padà bọ̀ wábi ti àwọn obìnrin náà ẹ nígbà tí wọn bá ń sọ̀rọ̀ ọsẹ tóbi ó ṣe ọ̀rọ̀ méje ní ìbá obìnrin sọ ọ̀rọ̀ méje ní tiwọn tọkùnrin ní yanjú lọ́wọ́ tí n bá parí tọkùnrin yín wàá bọ́ síbi tóbi yín bá àwọn obìnrin náà sọ tiwọn tí n bá débi tóbi nítorí ọkọ̀bìnrin náà ó ṣe níbi iṣẹ́ ilé wọ́n yanjú ẹ̀ fún torí tọ́ba ní wọ́n là ànábì ń báyàwó rẹ̀ fọ abọ́ ànábì ń báyàwó rẹ̀ ṣe kíní kan tọ́ba mú yìí ń lọ́wọ́ tó ìyàwó ọkọ rẹ̀ ó ní àṣebíyẹ́tì ànábì ń fọwọ́ ìwọ náà fọwọ́ ṣebíyẹ́tì ànábì ń tẹ̀bà ìwọ náà tẹ̀bà bẹ́ẹ̀ ànábì ń fún wàrà tọ́lá wọn wá ṣe mítìnì káwọn bá ṣe mítìnì ipò ọkọ rẹ ò ní ká mítìnì mọ́ tọ́lá ẹni tí àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ ń pè wọ́n fìdíjálẹ̀ fìdíjálẹ̀ bí wọ́n ń pè wọ́n wọ́n ò ní kéne bí wọ́n bá di ọ̀hún òdì mí bóògùn bá mú ọ lójú mi kọ́ dẹrú nínú ilé kí wọ́n gba sòkòtò nìyí rẹ kí wọ́n gbé àwọn ojú mi kọ́ èyí wọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a wò mọ́ torí aláàdà àwò mẹ́jọ ni tábà sọ̀rọ̀ sẹ̀ríà àwà aláàdà ma sẹ̀ríà tọkùnrin lẹ̀ kọ́ran ìyàwó ẹ̀ lọ́wọ́ àbóbi tó bá di pípa mi bá ka tó sì mọ̀ pé ibi tí ọba yọrí fóun rè lóòótọ́ sẹ̀ríà ní kọkùnrin ó ṣe é fún ọ kó fi ràn ọ́ lọ́wọ́ kọ́ wá sọ dojú ọwọ́ tó bá yọ síbi tí ó yọ sí tọ̀ èyí ń tanú kẹ́yìn náà yà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá ní wọ́n tọ́jú yín tí wọ́n ní kí wọ́n ràn yín lọ́wọ́ ẹ̀yà ajé ọmọ níwọ̀nba tí kì í ṣe pé kí ẹ wá sọkùnrin dẹrú pé àmọ́ pé sẹ́yìn àti ẹ̀ ni wọ́n máa ṣe báwọn. ẹ dákun jama ẹ dákun sórí ìyàwó rẹ yóò ní àwọn tí ó máa dùn máa yóò sì ní àwọn tí ó wù ú yóò wá ní nǹkan tí ó dùn nínú ìwọ gbọ́dọ̀ jẹ́ sábàbí ìbànújẹ́ inú ilé fún ìyàwó rẹ ẹ wòye. E ọjọ́ erí tá ànábì wa Muhammad tó fi ju ìyá wa Aisha lọ sẹ́rí ànábì lọ yídì ọkùnrin yídì tánjọ́ kan lọ́ba darí délé Aisha náà wọ́n jọ lọ ni nígbà ànábì wa darí délé Aisha bá jòkó nulẹ̀ làwọn ọmọ kékèké bíi tiẹ̀ sẹ́mi pé ìyá wa Aisha náà kìí ṣe pé òun náà dàgbà lọ títí tá ànábì sì fi jáde láyé ọmọ eighteen years ni tànà bí fi jáde láyé eighteen years ìyàwó Aisha wa lẹ́yìn náà asọ́lẹ̀ kan pé èyí tó jẹ́sẹ̀ ẹnu ilé anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìran àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ inú sẹ́nu ilé ìsẹ́nu ilé táwọn wúyẹn náà ó pín sí méjì o ìsẹ́nu ilé tó jẹ́ èyí tí ọjẹ́ tóbi wà bí à ń dáná bí à ń sebẹ̀ bí à ń sewédú ṣe nǹkan kan òun la sọ pé anabi ń ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ yìí iṣẹ́ ẹnu lẹ́kẹ̀jì wà tó ṣe pé iṣẹ́ ọkùnrin ni tí ó wàá gbé fún ìyàwó ẹ̀ pé kó ṣe kí ni kó ṣe bíi kọ́sọ́ pé bá ń fọṣọ mi gbálẹ̀ yàrá mi bá ń fọ fìlà mi èyí wù iṣẹ́ ọkùnrin ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n bi léèrè pé tá ànábì bá wà nulẹ̀ báwo ni tí máa yanjú sí ara rẹ̀ tọ́jẹ́sẹ̀ tiẹ̀ èsì wo ni ìyàwó Aisha fọ ìyàwó Aisha ni kana basharan min al-bashar abara lòun náà bí àwọn èèyàn kò yàlìjẹ̀nu mọ́ wọn lọ́wọ́ nulẹ̀ bẹ́ẹ̀ ti ń rí tó tó ń ta ni tọ́ba ti dé nulẹ̀ abara bíi tiyín tẹ́yìn náà ń ṣe bẹ́ẹ̀ lòun náà ń ṣe yùkìtù sábàwù anabi àmà mọ́wọ́ ara rẹ̀ báyìí yóò fi ran aṣọ fún rẹ̀ sẹ́wọ̀n pásọ rẹ̀ níran ìtumọ̀ ẹ̀ pé ìwọ náà lè fọṣọ ara rẹ̀ fún rẹ̀ nulẹ̀ lábẹ́ sẹ̀rí ọlọ́run tí ọba bọ̀ fọṣọ kìí kọ́ wá ní ara kò í fọṣọ mímọ́ kì í fọṣọ ní kọ́sà máa di ọwọ́ adalérú anabi ń fọṣọ ara ẹ̀ fún rẹ̀ wàyà libuṣáàtà anabi máa ń fún wàrà fún rẹ̀ ìtumọ̀ ẹni pé bá ń bomi nu lé ọ̀gbọ́dọ̀ dìjà tọ́ ọ bá lómi mu ọlọ́ bu nǹkan rẹ̀ ó mú bọ́ fẹ́ mú nǹkan nu fíríjì ọ̀bọ̀ ọbẹ̀ ó mú tọ́lá anabi náà ń fún wàrà fún wàyà kadumu nafsawu anabi máa ń ṣe xidima ara rẹ̀ ìtumọ̀ ẹni pé ìtọ́jú ara ẹnu lé tí ó bùbẹ̀ fún rẹ̀ tí ó ṣètò oúnjẹ fún rẹ̀ tí ó máa jẹun fún rẹ̀ nígbà tá ànábì rí báwọn bóun tiẹ̀ jẹ́ ọ̀sán ni tùmọ̀ tá ànábì àbọ̀ lọ ni o tó débi tó jù lọ ànábì wá yanjú ara rẹ bẹ́ẹ̀ nulẹ̀ bí wọn náà bá yanjú ara rẹ bẹ́ẹ̀ nulẹ̀ tó fara níyàwó rẹ dáadáa ti sẹ́rí afẹ́ kò sí ni sẹ́rí ọkùnrin tó wà nulẹ̀ kò kò sì tọ́ sí kó máa fara níyàwó ẹ̀ kọ́ máa la àwọn obìnrin nu nìtí a bá ríra wọn tóbi bá kú mẹ́ta mẹ́rin nu lẹ́sìn tọmọ bàjẹ́ tó wá wà pẹ̀lú wọn ariwo lẹ́ẹ̀ máa gbọ́ tinu ilé ọmọ owó tí wọn pe ariwo yín pọ̀ ẹ dákẹ́ nǹkan kan báwọn ti máa ṣe nu bọ́lọ̀ ti dá wọn nu torí ọlọ́run ọ̀dá obìnrin fún kọ́ máa rí bànújẹ́ obìnrin sáà máa fẹ́ kẹ́ ẹ́ sáà máa ṣe náwó ọmọ wọlé kí wọ́n máa jáde kí wọ́n máa hó kí wọ́n máa má sọ kí wọ́n sáà máa yọ̀ bọ́lọ̀ ti dá wọn nu so rínú ilé rẹ bí dùnú bá ń ṣẹlẹ̀ báwọn tí wọ́n ń hó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń pariwo àpọ́nlé rẹ tẹ̀sán fẹ́ kó o ṣe ni kó o ṣe sùúrù fún wọn kó o jẹ́ kí dùnú wọn kalẹ̀ kó o jẹ́ wọn orí bí yọ̀ kó o jẹ́ wọn orí bí dùnú anabi lọ kí ìdí njọ́ kan ó wá darí ìdí ó ṣe kútúbà ó ṣe gbogbo ó wá darí nígbà ó darí wọlé tó délé tán ǹjẹ́ kọ́ wá sinmi lẹ́yìn irun yídì kó sinmi Aisha ni ìyá wa ọmọ ọdún mélòó ni tá níbi eku kọjọ ọmọ eighteen years lọ ẹ wo ọmọ ọdún mélòó ni ọ wà ń jọ́nà Mẹ́dínà bóun ti á darí yídì àwọn ọmọ yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bíi tiẹ̀ bí ọmọ gẹ́ àdúgbò kéèké làwọn bá kójọ sọ́dọ̀ Aisha làwọn bá ń lùlù gidigidigidi nínú ilé ànábì ni wọ́n bá ń jó làwọn bá ń kọrin ọdún ànábì sì sùn sẹ́gbẹ́ kan ngbà anabi ti di kí wọ́n bẹ̀rẹ̀ eré táwọn ń ṣeré tí ń jó tí ń yọ̀ anabi bá daṣọ bo orí lọ́ba sí ìgbà tó sùn làbákàlì bá di lọ́ba wọlé lọ́ba ni a mazamiru shaitani fi bayti rasulillah lẹ́wọ̀n ń lùlù báyìí nílé anabi ilé anabi la anabi kan sísọ ni pé wọn ò fi wọn lẹ fi wọn lẹ wọn sọdún níjẹ wọn sọdún jẹ wọn sọdún anabi ọ̀fẹ́ báyàwó rẹ̀ nu jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́ àwọn akọ̀fẹ́ wọn túká ọ̀fẹ́ kúnú ìyàwó wọn máa dùn kọ́ máa sọdún kọ́ máa gbádùn jẹ ọdún kọ́ fara ní Abubakar yìí tọ́fẹ́ tọ́fẹ́ dá dúró kí ló ṣe àwọn ní fi wọ́n lẹ̀ wọ́n ń ṣeré ọdún jẹ́ wọ́n ṣeré ọdún jẹ́ wọ́n ṣeré ọdún bóun ni ìyàwó rẹ̀ ó ti máa yọ̀ nù lé tọ́wọ́ pé ariwo yín ti pọ̀jù ẹ kúrò yín dáadáa tọ́ máa bínú lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ ó lójú ti ìyàwó rẹ̀ ó yẹ ìyàwó rẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ fa Aisha ànábì yọ̀ǹda Aisha àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń ṣeré lọ látara àdìsí tí mo mú wáyìí làwọn àfẹ́sìn fi sọ pé níjọ́ ọdún àbíjọ́ tá a bá ń ṣe ìyàwó àbíjọ́ tá a bá ń ṣe nǹkan ìdùnnú ṣẹ̀rí ayọ̀ǹda fáwọn obìnrin kí wọ́n ó kóra wọn jọ síbì kan tá a ti ní gbọ́hùn wọn kí wọ́n máa lùlù ń bẹ̀ kí wọ́n máa jó ń bẹ̀ ṣẹ̀rí àfaramọ́ torí kó abákàlẹ̀ fẹ́ dá wọn dó ànábì ní kó ṣe kí ni kó fi wọn lẹ̀ tí tí wọ́n ń ṣe wọn ọba dáa ni wáàyí ọ̀ sọ̀kalẹ̀ pé ní tábùbákàlẹ̀ ṣe òun lẹ̀ ọba jẹ́ òun ó ṣe àmọ́ wáàyí ọ̀wálẹ̀ yẹn ló fi jásí pé ntànà bíi ṣe òun tí ọba dá ni ọlọ́run ọkọ̀ rẹ̀ tiẹ̀ nígbà ọlọ́run sọ tí ọlọ́run ti mú collection wá lérí ẹ̀ yẹn ń túmọ̀ pé tọ́ba díjọ́ ọdún àwọn obìnrin lè kójọ kí wọ́n máa lùlù kí wọ́n máa jó láàrin ara wọn bàbá ń ṣe ìyàwó bàbá ń ṣe nǹkan dùnnú bàbá ń kó ma àwọn àfa paasi bá tí wọ́n bẹ̀ lórí ẹ̀. àmọ́ bíi tẹ́yìn lọ ń bẹ̀ ni pé ànábì ọ̀dádùn máa ṣà ní ara ojì odùnnú èèyàn jẹ́ ìyàwó odùnnú léèyàn ni èèyàn jẹ́ ọyọ̀ léèyàn ni èèyàn jẹ́ ọ̀sàwàdà léèyàn ni ẹ dákun jama ìyàwó rẹ tó bá rí nǹkan àbànújẹ́ yóò bànújẹ́ o tó bá sì rí bínú yóò bínú sọ wá rí kíyàwó rẹ ó bínú yẹn kó fara ya kó máa fẹ̀jẹ̀ jẹlẹ̀ tó o bá jọkọ tó o fẹ́ jọ ànábì tó o máa pẹ́ mi fẹ́ fìgbésí ayé tèmi jọ ànábì o ìyàwó rẹ ti ń bínú ti fẹ́ jẹlẹ̀ ó fi í lẹ̀. yóò binu ya yóò fẹsẹ̀ ń jẹ́lẹ̀ gbogbo ntọ́ bá wù yóò ma ṣe yóò máa da lára ẹ̀hẹ́n ọ ẹ̀sẹ̀ ṣe súnà nù súnà ló ṣe kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ anabi wa Muhammad ṣe é ma pé ó jìnnà sáà ìṣàfà àbí ó jìnnà ni láìṣà bá ń bínú jọ kan tí ń bínú nulẹ̀ torí kọ̀ọ̀rọ̀ ànábì sí nǹkan kan ju ọkọ mi lọ nísìnyí yọ gẹ́gẹ́ bí obìnrin ti gbọ́dọ̀ yọ lọ́dọ̀ọ́ ọkọ rẹ̀ ìwọ̀n bínú sí anabi anabi wa ń anabi ń wò nígbà tí bínú wa pọ̀ anabi wa ń pè mi tani àwa parí jèmi rẹ báyìí oníjà yìí ò lè tán o ha ìjà yìí ò lè tán àmọ́ ìjà lọ náà ni o anabi ní dákun àfi kọ́ kọ́ tán baba baba aisha yìí ọmọ ẹ̀yìn anabi nífa aisha náà ojú anabi wọn bí fa anabi wa ni ọ̀dà tábà wa parí ìjà òun n pe abu ubaidata ibnu al-jarrah kọ́ wa parí ìjà láàrin èmi àti ẹ aisha ni ma pe eléyìí òun tábà tiẹ̀ parí ìjà eléyìí òun kó pè anabi ní kílódé ní pé ó lé eléyìí òun tọ́ba dé àyín nísìnyí yóò máa tijú rẹ pójú sí ọlọ́run ní ọkọ̀ ní dọ́ọ́ lẹ́bi tí ó bọ̀ sọ̀rọ̀ dọ̀ọ́ lèmi fẹ́ kọ́ wa parí ìjà yìí torí ní tòun sí ọ̀dà. edekun ewu annabi ti fayigba aaa bono ntijin to iwotanjiiri re suna ayawu re to ikpe ejo kawini klasmeti ni ejimetini nkpa ayawu tun sagbara re lokima le lo n du sori po onilaka yi o nilaka yi o wo si se suna odi annabi wa ni toba nimepe abubuwe reza se ki umaru torí umaru burú yóò lè sọ̀rọ̀ dáadáa kọ́ wá parí jèmi rẹ̀ ó ní a ah, má pẹ́ lẹ́yìn o nísìnyí ó dé àyín tí ọmọ bujú tí ọmọ bujú ẹrú rẹ̀ tiẹ̀ máa ń bà mí ń sọ̀rọ̀ má pè é. anabi ayọ̀dá bí yìí wọn bá ọlọ́run ọ̀dà ṣé kí n pe abubakar a ó ń dádì mi nù ó sì fẹ́ràn mi kò ní í gbè lẹ́yìn rẹ̀ ó fẹ́ràn mi dáadáa yóò dọ̀ lẹ́bi torí bàbá mi ni ó fẹ́ràn mi anabi láti lánṣẹ́ pa abubakar tètò èmi àti ìyàwó mi ń ṣe gbólóhùn aṣọ ìyàwó mi ń bínú ẹ wá bá ń bẹ o abakari sì dé ó sì parí ìjà ìjà sì tán ilé ànábì nù fa wọn ń jà ń bẹ wọn ń parí ẹ kí n wàhálà rẹ ìyàwó rẹ sì ń yọ ń béèrè àrí ànábì fún lọpọtọ́nìtì kí ni wọ́n sọ̀rọ̀ pàfi dandandandan kọ́ sájàre ìyàwó rẹ kí ló fẹ́ mú bẹ́ẹ̀ yóò jàre rẹ mọ̀nà kọ́ mọ́ sàlàáfíà sẹ̀mí àlàáfíà àti bí tànábì lásán fún ọ yìí walakum fi rasulillahi. uswatun hasana bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kọ́sì rere anabi ló yẹ ọ́ ẹ̀yin obìnrin ta ló yẹ kéèyàn ẹ̀yin obìnrin ta ló yẹ káwọn ọkùnrin ó kọ́sì pópó rí anabi kó yàwó jọ ìwà ń bẹ nu wọn tó lè bínú ìyàwó rẹ ti ń bínú lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ò ní bínú kíyàwó rẹ ó jẹ̀bi lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run bí ìyàwó rẹ bá ń bínú ò ní bínú ó ṣe súnà pẹ̀lú ẹ̀ kí mo ní kó ṣe pẹ̀lú ẹ̀. ìyàwó Aisha ń sọ fún wa pé bí kan nínú ìyàwó ànábì bá ń bínú kò kóhun ó ní bí kan inú ìyàwó ànábì bá ń bínú ọ̀là ànábì ó wá súnmọ́ ànábì ó fọwọ́ lé léjìká yóò máa pé Allahumma gfir dambaha wa adhibu ghayda qalbaha wa idha minan nar anabi ọmọ lọ́sàdúrà fún yíta anabi òfin bínú sí yóò súnmọ́ yóò wà gbọ́ ìlẹ́jìká yóò má sàdúrà fún kílà àdúrà tí ń ṣe fún yóò ní Allahumma ghfir laha dhanbaha ọlọ́run o ìyàwó mi yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ bá ń fèrè ẹ̀ jìn wa adhibu ghayda qalbiha ìbínú tí ń bẹ lọ́kọ̀ ẹ̀ tí fi ń bínú báyìí dákun jẹ́ ìbínú wọn lọ wa ahidha minal fitani dákun mọ́jọ́ sàgbákò mọ́jọ́ orí fìtínà anabi náà ní bínú sí fa yìí tànàbí fi wá bínú ànàbí wá ń segin ni ni wá ń sàdúrà fún gbogbo yín tẹ̀ ń gbọ́ mi àdúrà yẹ gbọ́dọ̀ lọ́ọ́ mà sunna tànàbí nu bí ìyàwó rẹ bá ń bínú ó sùn máa ní ọ wàá gbọ́ ilé jìgá pé Allahumma ẹwì jẹ́mẹ́ ekifirilaha dambaha wa adihi bugayda qalbiha wa aidha min alfitan Allahumma. اغفر لها ذنبها وأذهب غيظ قلبها وأعذها من الفتن اللهم اغفر لها ذنبها وأذهب غيظ قلبها وأعذها من الفتن أدعو يصفو منه سنة نوني bí ìyàwó rẹ bá ń bínú ò ní bá bínú ọ máa fún ni èyí òun lè ó fi toro èyí ó fi da kọ́ máa bínú kí wọ́n náà máa bínú kọ́ máa bú ọ kọ́ máa bú kẹ́ síra yín ò sì lè ò dáadáa nínú tí rárá tí bá ní sọ gbogbo ọ̀rọ̀ yìí mi tán lẹ́yìn àwẹ̀ ẹnu wá tí mo rí kó lè sàǹfààní lásìkò yìí mo yọ tí n sọ torí yìí sọ bẹ́ẹ̀ yẹn ti fẹ́ yàwó mi ì tí ì sọ bẹ́ẹ̀ yẹn ti ṣe yàwó mi ò sọ gbélé yìí nì irú ìyàwó wo lọ́fẹ̀ẹ́ mi ì sọ ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń níyàwó bọ́ ọ bá ti níyàwó nínú tí ìfẹ́nu kàn án tí n bá ní n sọ gbogbo ọ̀rọ̀ yìí àníran nǹkan mi mọ́tàwé ìtàn àtúnra lẹ́yìn àwẹ̀ mo yọ ẹnu díẹ̀ wá tí mo rí kó lè sàǹfààní lásìkò yìí mo yọ tí n sọ torí yìí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ yàwó ní ìtì sọ bẹ́ẹ̀ ti ṣe ìyàwó mi ọ̀sọ́ wọlé yìí nì irú ìyàwó wo lọ́fẹ̀ẹ́ mi sọ sórí ibi mo fẹ́ yà sí yóò ní ìdíkin bẹnu kàǹkà díẹ̀ sórí ìyàwó tó fẹ́ sílé ọ̀ràn yẹn ni fún ọ kọ́ ọ bá wọ́ rẹ̀ èèyàn ní sọ pé ni tíyàwó mi ọba rìn rèé ìyàwó rẹ tí ń bá ń bá panṣágà nìyọ ìyá panṣágà ìyàwó rẹ tí ń bá ń bá tọ́ọ̀gì nìyọ ìyá tọ́ọ̀gì ìyàwó rẹ tí ń bá ń bá ẹgbẹ́ kí lọ kó ṣe ó tí ń bá ń bá wọn rìn yóò sọ fún wọn náà lé kí ló ṣe àmọ́ o tọ́ ọba ti wọ́ rẹ̀ rẹ̀ fún ìyàwó rẹ̀ tán ọkùnrin ní kúrẹ́ẹ̀tì environment rẹ̀ fún ìyàwó ẹ̀ òun ni ó bá ìyàwó ẹ̀ wá ọ̀rẹ́ rẹ̀ bọ́ ọba ti lè wá wá ọ̀rẹ́ rẹ̀ fún rẹ̀ tán ọ̀ràn yẹn ẹ̀sìn dáadáa ẹ̀sìn oríire ẹ̀sìn ni kọ́ ọ máa pọ́n àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ rẹ̀ ọ máa pọ́n wọn lé ni èyí máa kan ọ̀rẹ́ ìyàwó ẹ̀ lábùkù ọ̀rẹ́ ìyàwó rẹ ẹni àpọ́nlé rẹ ni ẹni ọ̀wọ̀ rẹ ni anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí ó bá pa ẹran kalẹ̀ báyìí ó pa ẹran tán yóò wá yọ àwọn kan lọ àwọn ẹran pẹ̀tọ̀ ẹ dákun àwọn eléyìí ẹ bá ń kó lọ fáwọn ọ̀rẹ́ àdíjá khadija ìyàwó rẹ tó fẹ́ maka àkọ́fẹ́ ìyàwó rẹ tó bá ti pẹ́ ẹran tán anabi wa yọ tàwọn ọ̀rẹ́ ìyàwó ẹ bá ń fáwọn ọ̀rẹ́ ìyàwó mi lélẹ́yìí ẹ bá ń fọ́ọ̀rẹ́ ìyàwó mi lélẹ́yìí ẹ dákun ṣé anabi fẹ́ràn ọ̀rẹ́ ìyàwó rẹ àbí ó wọn tí ọba bá fẹ́ràn wọn ni sí ó máa fún wọn lẹ́bùn bóòlù ọ̀rẹ́ ó wáyàwó rẹ wá ìwọ lọ́ọ́ báyàwó rẹ wọ̀ rẹ bóòlù ẹ̀mú bá ti wá lọ́rẹ́ ìyàwó rẹ tán ó máa ṣe dáadáa sí i ó máa gbogbo ẹni rẹ tí yàwó rẹ bá ń bá rìn ó wọn ó rí wọn náà lẹ́ni rẹ àmọ́ kí rẹ wá tán ni ẹ sọ fún àwọn ọlọ́kọ́ ni. àbáwọn onítọ́jú ọmọ àwọn ọ̀rọ̀ tọrọ ìyàwó rẹ̀ ọgbọ tinú rẹ̀ ọbàjẹ́ ntí sì máa bí tọkùnrin fi sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òun ni pọbìnrin rẹ̀ lè yan ọ̀rẹ́ tí ọtọkọ lọ́rùn ni mo fi sọ pé wọ́n lọ́ọ́ bá ìyàwó rẹ̀ yan ọ̀rẹ́ rẹ̀ fún ló fi jásí pé tó bá ti fẹ́ ìyàwó tán eré ntọ́ kọ́kọ́ sá tí ó fi lọ́rẹ̀ẹ́ rẹ̀ ọlọ́ ọ́fíìsì àwùjọ rẹ̀ àwùjọ àwọn ẹni rẹ̀ lọ́lọ́ ọ́fíìsì àwùjọ àwọn ń sún náà tí wọ́n ń kọ́ wọn bí wọ́n ti ṣètò lé bí wọ́n ti sin lọ́hùn bí wọ́n ti gbàwẹ̀ tí wọ́n yọ sàká àárín wọn lọ́lọ́ fi ìyàwó rẹ sí àárín wọn nìyàwó rẹ ó ti lọ́rẹ̀ẹ́ ọ̀kan á ní lọ sọ síbi kan tí ọlọ́rẹ̀ kọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ àrìnjà àwọn ọ̀rẹ́ ládàáda àwọn panṣágà àwọn yàrá dandan tí wọ́n bá wá ní tátọ́ ọmọ wa lé wọn gbọ̀ngbọ̀n rárá ò ní jẹ́ ọlọ́rẹ̀ tó lé láti lẹ̀ Khadija ìyàwó rẹ̀ rọ́bẹ̀ lójú ni sórí tó bá ti lè fẹ́ yàwó ìyàwó tiẹ̀ tó fẹ́ràn ìyàwó rẹ o ọlọ́run ní tuyín ká má dààmú ara ẹ mọ́ sórí ìyàwó rẹ kọ́lọ́hún wọn da kọ́lọ́hún wọn da bó ti dà ní kó ṣe pé tí wọn bá kóbìn mẹ́wàá jọ ẹwà tiẹ̀ lọ́lọ́ọ̀lẹ̀ láàrin obìnrin mẹ́wàá òun sórí bó ti rí òun náà jẹ́ ọ wà lọ́kàn rẹ pé òun ló yááyì jù láàrin obìnrin ayé tó tún máa sọ pé ah wọ́n ti àá wò títí títí mi ò rómi tó fáyìn tó yẹ alágbájá wọ́n ti àá sọ ẹnìkan wọn lòun ní Mrs Nigeria níbo ló rẹ wá sí wàá dáa tó yà kí nìyí kódà tó yàwó mi bọ́kùnrin gidi ti senu anabi Muhammad ẹ máa gbọ́ bó ti sọ̀rọ̀ yàwó tiẹ̀ tí wọ́n bá yàwó rẹ jẹ́ pé yàwó mi ò tiẹ̀ yá yìí rárá lẹ́nu rẹ kò sínú súnà ìyàwó rẹ ó máa gbé ó máa ó jẹ́ ọmọ yàwó yẹn pé yàwó mi lọ́rẹ̀ wàjú láàrin obìnrin súnà anabi wa Muhammadu ẹgbọ́n tá anabi sọ ń pa aisha anabi ni inna aisha ala nisa ka fadli tharid ala sa'iri ta'am anabi ni ọlá tí aisha ní lérí àwọn obìnrin tó kù ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tí oúnjẹ kan ti ń jẹ́ tharid ẹ̀rọ àkúnlẹ̀ yorùbá oúnjẹ wo ló jù ìyẹn nílẹ̀ yorùbá torí yorùbá ni ìyẹn ló ń jẹ bíi kéèyàn sọ pé ọlá tí yẹn nílé rí gbogbo oúnjẹ tó kù tí owó oúnjẹ yòókù wárí fún yẹn ànábì níbẹ̀ láìsà rí lérí gbogbo obìnrin tó kù ṣe mọ̀ pé túmọ̀ ẹni pé ànábì ọ̀gá wa ni ìyá wa Aisha ìyá wa ni àmọ́ ànábì tó fún lọ́lá torí pé ìyàwó ẹ̀ ni ìyàwó tiẹ̀ náà bí ó ti lọ́dọ̀ rẹ nu bí wọ́n kẹ́gbẹ̀rún obìnrin yóò ní a gbogbo wọn bí wọ́n ti pọ̀ tóun kò sí ìtọ́da tó ya ìyàwó rẹ nu kò sí ìtọ́da tó bá ní kíni lágbájá mọ̀ yáyọ ni àṣẹ ẹwà wa lélẹ̀ sáádà tó yà tó yà kọ̀dá tó yàwó mi ẹ̀wọ̀n ni ó pupa yín dúdú adúmọ̀dá ń tèmi tí wọ́n bá lọ́gàá yín akúrú yẹjọ́ ń tèmi wọ́n ló kúrò ní dógó ọlọ́run ìyàwó mi èwo ni olókì tó dá ń bẹ́ akúrú yẹjọ́ ó kì í re ni dógó ọlọ́run ó kì í dáadáa ni èyí bá fún ìyàwó ọmọ kì ni òní máa yẹ yàgbẹ́ ìyá kìíní ò tiẹ̀ gbádùn arákọ̀dá lẹ́nu rẹ̀ ó ṣe súnà wa Muhammad sẹ́rí èèyàn máa ìyàwó rẹ fi hàn sí ipò nífẹ̀ẹ́ rẹ súnà nàbì ní kéèyàn jíyàwó ọmọ pé mo fẹ́ràn rẹ ó máa sọ lẹ́nu ó máa hù níwà ó máa ṣe ń ṣe sí anabi wa Muhammad tí a bá ń sọ̀rọ̀ Khadija anabi ó pé ẹni rozikitu hubbaha ń bẹ́ẹ̀ ní sọ́yìn Muslim anabi ó ní ọ̀ oh, ọ̀ oh, ìfẹ́ àdíjà ọlọ́run dídí bọ̀mí nífẹ̀ẹ́ rẹ̀ ni mo fẹ́ràn ẹ̀ púpọ̀ ìfẹ́ rẹ̀ ọlọ́run kí ìfẹ́ rẹ̀ fún mi ní inni rusakito hubbaha ìfẹ́ àdíjà pọ̀ púpọ̀ lẹ́mìí mi ẹ dákun kéèyàn máa sọ fún mi pé o ìfẹ́ rẹ̀ ò ń gbádùn o bóun náà bá fẹ́ràn tẹ̀tẹ̀lẹ̀ tó bá ń sọ fún pé rẹ̀ ò gbádùn kí ni ìfẹ́ tẹ náà máa ṣe yóò máa lé lẹ́mìí rẹ̀ àwọn ọ̀rọ̀ yìí lèèyàn ń ṣe sọtílé fi tó àwọn ọ̀rọ̀ tí súnà kọ́ wa ní téèyàn fi gbádùn ìyàwó ẹ̀. Education is the pivotal key to national development At Daru Nahim International Nursery, Primary and Secondary Schools, your kids are divinely, morally and intellectually transformed for a better tomorrow. Armed with resourceful and competent teaching staff, conducive learning environment, well-equipped library, standard computer room and hospitable boarding facility, Daru Nahim International Schools stand as a reference point for others. The school also provides intensive Quranic memorization classes for students, while English and Arabic languages are better used in the training of these promising young lads. Feel the pulse. Our future is bright and certain at Darul Naim International School. Did you hear that? Now, quickly rush down to pick admission form for your child at Darul Nahim International School at 8 Ibijokeoke Street, Jemi Aladi Estate, Isheri in Lagos or call 006 319 8562 or 002 816 0957 or email darunahim at yahoo.com. into International Schools, tested, trusted, and reliable. sẹ́mi pé ńgbàtà nàbí wa Muhammad tí ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tọ́jọ́rọ́ tí kìí sọ̀rọ̀ tí ì ṣerọ́ ọ sọ̀rọ̀ mẹ́ta ẹ̀kẹta ń bẹ̀ lọ̀rọ̀ téèyàn bá sọ fóbìnrin tí inú òbí fi ṣe kínní tó fi dùn bí kò sọ fún yàwó rẹ̀ pé ah bí ìbá ṣe pọ́lọ̀ ń tọ́ sọ mi lénìí bí n ti ń bọ̀ láti ibi iṣẹ́ tí ń mọ́tò bọ̀ báyìí mọ̀kàn rántí rẹ ni àti mo ti fẹ́ já sí kọ́tà. pé mọ̀kàn rántí rẹ ni pé a ìyá alágbájá yìí kan wọ ẹ bó ṣe mi wọ wájú ni fọ́tò rẹ kàn wá síwájú mi báyìí ni díẹ̀ ló kù kí n já sí kọ́tà lọ́nà lọ́la mi wọn nù pé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sórí ntọ́ wíwùn <laughs> ntọ́ wíwùn lábẹ́ sẹ̀rí ọlọ́run kò ọkàn wí náà ni bó o ti wí tinú rẹ dùn sẹ̀rí afẹ́ bẹ́ẹ̀. torí pé o jẹ́ kí léèrè ó tutù o jẹ́ léèrè ó ní o jẹ́ kí ìyàwó rẹ̀ ó rí pé òun nítumọ̀ ní níta nàbí ń winu bí kò sùn kò jí kan á pé a ah, alájẹsì tó jó ni a ah, aláàrẹ̀ nìkan sàn láràn òun ó sì rè ọ́ ló fi sùn ló fi tètè jí aláàrẹ̀ nìkan láràn òun tó náà máa wò pé ah, a àdúpẹ́ wọ́n ti rí tiwa rò. súnẹ̀nu bẹ́ẹ̀ yẹn ti sẹ́nu bá anabi ti yẹn julẹ̀ rẹ̀ nu tílé anabi fi tó fi tò tó fi tò bẹ́ẹ̀ yẹn ọba ti fi súnà anabi sèmánà ládàá ní ọmọ sí mùsùlùmí gidi èèyàn gidi èyí tá à gbọ́ yìí ni ó fi tolé rẹ̀ bẹ́ẹ̀ yẹn ti tolé nu tílé fi ṣe kínní ti fi lálàáfíà anabi wa muhammad ó ní ká sọ fún ọ pé nínú àdìsí tí mùsùlùmí gbọ́ wá wípé ìyàwó onú lè rẹ̀ ń anabi lọ́wọ́ máa rí ntọ́kàn rẹ̀ ọmọ akọ̀ lára ẹ̀ kò sí bóbìnrin ti lè dáa tó ní wà lẹ́sìn lẹ́wà tí ò ní níbi tí ó kù sí anabi níyàwó onú lè rẹ̀ yẹn láàyè furuku mímínú mọ́mínàtàn nkẹ́rẹ́ ha mí rọ́dìyà mí ni àhàr anabi níyàwó onú lè rẹ̀ má he tiẹ̀ etirẹ́dì má fi hàn si má jẹ́ orí pọ̀ fẹ́ràn òun má jẹ́ orí pọ̀ hẹ́ẹ̀tì òun ànábì ní tọ́ bá wà kan lára rẹ bá ọ yẹ pé wà mí ń bẹ lára tí o dùn mọ́ ọ ọmọ ìrẹ́ mọ̀mọ́ náà dá ó ṣẹ̀ṣẹ̀ orun sùn má rántí náà má mọ sùn mọ ṣe má rántí náà má lè má rántí pé ń àsìkò tí ó fi ṣiṣẹ́ ilé àwàdà ni ó mọ̀ sí. ọ̀hún ni tọ̀ bí ọba tiẹ̀ ṣiṣẹ́ ilé ṣé tiẹ̀ ń dá mi lára yá ní inú ilé yìí náà tó ó sì gbọmọ ọ̀dọ̀ ká gbọmọ ọ̀dọ̀ ń bẹnu sẹ̀ríà yìí tẹ́ bá lọ lè wo gbogbo fíkú àwọn hanabila báàbù alakadima bóò láti gbọmọ ọ̀dọ̀ fún ìyàwó wa ń bẹ èyí kàfẹ́ nu kàyí òní èyàn gbọmọ ọ̀dọ̀ fún ìyàwó ẹ̀ ni nínú súnà ní kọ́ gbọmọ ọ̀dọ̀ fún ìyàwó ẹ̀ ọlọ́run jọrọ wa lọ́rùn débẹ̀ àmọ́ lu yọ ọ̀rọ̀rùn àwọn èèyàn oríro àbí bàbá wọn ò ríro súnà sí ní ká gbọmọ ọdọ ìyá síbẹ̀ ń èyí tí mo fẹ́ sọ yìí bí n ti ń bọ́kùnrin wí fi bẹ́ẹ̀ obìnrin So sórí ìyàwó rẹ so kọ rẹ yóò lọ́rọ̀ tí ó máa bọ́ sọ tí ó jọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti ní ìtọ́ máa báyàwó rẹ sọ tí ó jẹ́ tiẹ̀ náà tíyàwó rẹ bá fi lè sọ̀rọ̀ fún ọ ẹlòmíì ò gbọ́dọ̀ wa débi sẹ́ kọ́ wa pé a. Ah, orí akínní ó ti ẹ̀ pè mí lálẹ́ àná ọgbọ́n tí ń bá mi sọ lábẹ́ sẹ̀ríà tọ́ba díjú àlìkíyàmọ̀ ò ní ríbi dé sí lábẹ́ sẹ̀ríà ọlọ́run bọ́kọ rẹ bá sọ̀rọ̀ àṣírí fún ọ ìwọ obìnrin ọkọ rẹ sọ̀rọ̀ àṣírí fún ọ ọwọ́ alọ́lẹ̀ fi tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fẹ́lòmíì kọ́dà kó ṣe wọ ọ̀kan òun kan lẹ́ ń sọ fún tọ́ba díjú àlìkíyàmọ̀ ò ní ríbi dé sí anabiwa Muhammad ó ní inna min asharri nasi inda Allahi manzilatan yawm al-qiyamah ẹni tí ibi tí ó dé sí ó burú jù ibi tí ó dé sí yóò burú jáì níwájú ọlọ́run ibi tó burú jáì níwájú ọlọ́run jọ àlìkìyàmà ó ní arọ́jùlù yófùdí ìlàmùrà àti í wà tófùdí ìléyìí fún mayan ṣòro sí raha arákùnrin kan tó yẹ pé àtìyàwó ẹ̀ wọ́n jọ wọlé wọ́n sọ̀rọ̀ ọkọ̀rọ̀ ọwọ́ ajáde síta ìwà ń lọ síta àbọ̀ òun obìnrin àtọkùnrin òun àtọkọ lẹ́jọ́ wọlé wọ́n sọ̀rọ̀ ọkọ̀rọ̀ ìyàwó wa ni wọn lọ lọ́jọ́ sita anabi níbi tí ó dé sí ó burú wájú ọlọ́run jọ alikiyama sórí ìyàwó rẹ ó lè kan àwọn ó lè lásìrí mi tó mọ lára rẹ ọlọ́run dóbìnrin mi níbi kọ̀rọ̀ ara rẹ igbó wà ń bẹ òní máa rojọ́ kì òní ro kì ó bo lásìrí má bẹ ni pírọ́blẹ́mù tiẹ̀ ní tọ́ba fẹ́ ọ̀fẹ́ nítorí ọlọ́run tọ́ba nǹkan kan rẹ bá kọ òní fẹ́ mọ́ ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kí ni yọ̀ǹda rẹ̀ òní kọ́ńgọ̀ wò òsì ní tọ́sí rẹ̀ síta. Si ìwọ ni ọ̀tẹ́ lọ́rùn yóò tẹ ẹni tó dáa fún ẹni tó dáa fún jù ọ lọ yóò tẹ lọ́rùn ẹni tó dáa fún jù ọ lọ yóò tẹ lọ́rùn torí ìwọ ni ọ̀tẹ́ lọ́rùn èyí túnà sí obìnrin síta obìnrin náà èròjọ burúkú ń pa ọkọ kì í rò síta bẹ́ẹ̀ yẹn bá ń rorú ẹ̀ anabi ní kò ní níbi dé síwájú ọlọ́njọ́ alikiyama ẹ̀yin ọkùnrin ẹ̀ inú súnà tọkàn yín òun ni kẹ́ ẹ máa múra nù lé kẹ́ ẹ máa fi dáyàwó yín lọ́rùn kẹ́ ẹ jí làárọ̀ kẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ awọ̀sọ̀ tó dáa kẹ́ ẹ gẹ̀fìlà kẹ́ ẹ wá wú sérí àga kíyàwó wa pé baba ṣáàkì ń bolẹ̀ ń lọ mọ̀ wọ́ sí ọlọ́run ni mọ̀ wọ́ sí ọlọ́run ká à ẹ á lọ wọ ìsàlẹ̀ àpótí tí ìbá wọ́ sí ọlọ́run ta ni bọ́ bá ti wíbẹ̀ fún inú rẹ̀ ó dùn tọ́lọ́ mọ̀ pé bó o ti múra ńtọ́ bá dé tẹ̀ lómi ò rí ọ kọ́ wá rí pé torí ìwọ ló fi wọ́n ń tó pè é náà nù. ìyàwó Aisha lọ́dí aláwọ̀ kò sí ìtí ọ̀lẹ́rìí ń bẹ̀ fa ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ náà ọpọlọ fa súnà ní fi yanjú gbogbo ẹ̀ tí a bá pè yẹ láàfa súnà súnà ní ọmọ fi yanjú ọ̀rọ̀ yọ mẹ́rin wá lọ́dọ̀ ànábì yọ mẹ́rin wá ni èyí sọ̀rọ̀ fẹ́ nínú ẹ̀sìn yìí ẹni tí ń bá ń ronú fẹ́ nínú tí ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn ó ń bídí àlókọ rẹ̀ à ní dalóhùn à ní yàsí àwọn ọmọ ṣe súnà lọ ni gbóntì wúyi lábẹ́ súnà ni ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ní wọ́n bi léèrè pé bá nàbí bá jí kí ni màá ṣe à ó ní tà nàbí bá kọ́kọ́ jí ó ní yọ ọkọ̀ wọ̀bi tí ó ti fọnu yọ fọnu tọ́ba fọnu tán yọ wàá jòkó yọ máa wù òun wọ́n máa wù òun wọ́n máa rí yín ẹ̀ lọ́kankan tí ọmọ bìtì téyìn rẹ̀ ọ̀yà yìí tí ọmọ bìtì ẹ dákun ńgbà nàbí wàá fọnu tọ́tọ́ lọ́jọ́ wò kalẹ̀ ta ló jòkó ti lọ́rùn ọ̀rọ̀ ń dùn mọ́kùnrin yìí ẹ̀yin ọkùnrin ẹ dákun ọkùnrin mi ò wá nílá káyè ọkùnrin mi ò lẹ́kọ̀ọ́ kò mọ súnà súnà òye pálapàla ní òmùra nulẹ̀ mi bá wá ń jẹ́ ìlọ́yẹsẹ̀ á lọ wẹ̀ tá lọ ń wẹ̀ sí lọ́rùn ìyàwó ẹ̀ lọ́yẹ kọ́ wẹ̀ sí lọ́rùn òun lọ́yẹ kọ́ gẹ̀ sí lọ́rùn òun lọ́yẹ kọ́ wọ́n da sí lọ́rùn kọ́ wá pé alágbájá sọmọbí tí ó rò pé ọ fẹ́ràn òun sẹ́ tọ́ pàtàkì ní èyí ò náà sí pàtàkì tòótọ́ ẹ wo agbádá yìí bó o ya yọ lọ ebe nkọ bụ ńkọ́ bụ ń fìlà yìí bó ń láwà níyì alájì mo lẹ̀ wá ẹ jama ẹ tá a bá gbẹ̀sìn yé dada ìyàwó rẹ à ń sọ lẹ́ẹ̀kan tá a sọ̀rọ̀ kọjá ó pé ìyàwó rẹ ọmọ bú ọ àní ọmọ fèsì. gbogbo ń tọ́ba rí ma ṣe máa ṣe kí ni wa bínú bínú tí n bá bínú bínú bá pọ̀ wà lọ ṣe àdúrà fún a sì sọ àdúrà tá a ṣe fún abáyé sọkọjá sẹ́ni tọ́ba ṣe bẹ́ẹ̀ tán tọ̀sán àdúrà fún tán tọ́ba yẹ ojú rẹ̀ ó padà wálẹ̀ kí mo lójú rẹ̀ ó ṣe bójú ẹ bá wá wálẹ̀ báwọn obìnrin wà á bẹ̀bẹ̀ aṣíwájú wa àgbà Umar ibn al-Khattab anha ó dijọ́ kan ìyàwó rẹ̀ bá bẹ̀rẹ̀ sí bu kọ̀ wá bu lásán ń pariwo lórí umaru nífa sóòtọ́ umaru láàrin àwọn èèyàn tó jẹyàn láyé òun nàmbà tírì ọkùnrin ta ló ṣèwé lẹ́ẹ̀kan ta sọ pé ṣèwé ń jẹ òní michael nígbà tí ń ka àwọn tó jẹyàn láyé umaru nàmbà tírì ọmọ ànábì tán ó fi isa tẹ̀lé umaru sì tẹ̀lé ìyàwó ẹ̀ wá pariwo lé lérí ńjọ́ kan pariwo lé lérí nígbà wa òun ní fún wa nírò umaru gan ní sọ o ó ní sọ́kà bá ti aláìyá múra àti ìyàwó mi pariwo lé mi lérí <laughs> ó tó ń mọ̀rù fa ó kélé wọn náà lérí ó ní farọ́jà àti ni lọ́ba wa bẹ̀ mí ń bọ̀ pariwo tán ti dá lóhùn ọba da ọ sí tán ọba bẹ̀ mí ó ní fa àǹkárí tu àǹtọ̀rọ̀ jẹ́ àní ìwà gbà fún kọ́ bẹ̀ mí mo yarí pé èmi kọ́ bẹ̀ èmi kọ́ bẹ̀ fakọ́ọ̀lẹ̀tì ìyàwó mi wá sọ fún mi pé walima tunkir ani urojak ani urojak umaru kí ni ń ṣe ọ́ tó jẹ́ ń bẹ̀ ọkọ̀ gbẹ̀bẹ̀ kí ni ń ṣe ọ́ gan tó jẹ́ ń bẹ̀ ọkọ̀ gbẹ̀bẹ̀ fọwọ́lá ìyàwó ni mo fọlọ́ ń tọ́da mi búra inna azuwaja rasulillahi sallallahu alayhi wa sallam la yoroji annahu fala yagdab ah àwọn ìyàwó anabi tó ju wọ lọ wọ́n ń ṣe ń tí yìí fún wọ́n sì ń bẹ̀ kò sì bínú mọ́ kí ń tiẹ̀. ó mọ̀rún lára àwọn bàbá yẹn ló ń bá gbẹ̀bẹ̀ jẹ́jẹ́ tọ́ ìní ẹ máa lọ bọ́ àwọn ọkọ yín o ìní ẹ máa pariwo lé wọn lérí o àmọ́ lọ́n da ẹ lòmíì tó yẹ pé ibi tó ń kù sí ibi àdánwò nìní torí ẹni tó yẹ pé tá a bá wò ó títí tí nísìnyí tá ń ṣe yín nísìnyí à ń wo àwọn ọkùnrin sàn ni ọkùnrin míì náà ń bẹ tó yẹ pé iṣẹ́ tiẹ̀ tí ṣe ń lékọ́ náà bí ẹni kọ́gbó bí ẹ lójú ni ìwòsàn là ń mú wá yìí solution là ń mú wá fún yìí tí inú lè rè ó fi tò tí ó fi dáa èèyàn wá lóògùn sárùn míì tí ò ní ṣe kí ni tí ò ní gbóògùn obìnrin tá a bá lóògùn mọ̀ bu ọkọ rẹ fún tí ọba wa gba òògùn á wà á lo òògùn pé wọ́n bú mọ̀rù kọ̀ òbínú mọ́ á lò fọkọ̀ ilé ọba tó àmọ́ ọlọ́run ní sẹ́yìn ni tí ò ní gbóògùn ọlọ́run ní sẹ́yìn lẹ́ni tí ọmọ bu ọkọ àmẹ́lò ti da mẹ́lò mi tá a wo tí ò ní san àfi ká kéékéwu tọkọ fún tí ilé òfin ṣe kí ni tí ètí lè tòrò á máa ké síbi á máa ké sí tí è bálánsì jama lọkùnrin ká máa na obìnrin laysa min sunnati rasulillah anabi kì í na obìnrin nbẹ nínú alukurani pé tá a bá bá wí tá a fẹjọ́ ẹ̀sùn tá a kìlọ̀ fún ẹ nà nínú àwọn ni pé kẹ fọwọ́ gbala ọ fọwọ́ gbala àti báwí rí ọwọ́ gbala ní báwí pé a ah, ọkọ mi ò gbá mi lárí kìsìbí kọ gbogbo nu tafsiri gbogbo nu fíkìwù wọn ò ní dọ́rẹ́bán gọ́yẹ̀rà mubarrah nínà tí ò ní lápapọ̀ ọ̀nà wọn ni ọ̀nà ọlọ́run tó sọ àyà pé ẹ bá wọn wí kalẹ̀ ẹ yàn wọn lódì ẹ ṣe gbá ẹ ṣàwọ ẹ wá nà wọn ọlọ́run tó sọ àyà wọn kalẹ̀ ẹni tí ó kọ́kọ́ lo àyà wọn tá a fi máa bá a ti máa lo òun là nẹ́bi wá sallallahu alayhi wa sallam ìyàwó àyíṣà ń sọ fún wa pé ní má daraba rasulullahi sallallahu alayhi wa sallam imra'atan qattun ànẹ́bi tó fi kú ò láyé kọ̀ obìnrin rí tẹ́ kú ò láyé aya ń bẹ ní alukurani àmọ́ kò ló tẹ láyé aya ń bẹ ní alukurani ṣùgbọ́n kò sí kíni kò ló tẹ kó láyé ẹ lọ wọnú sunanu nasaayi ẹ bọ̀rọ̀ tí mo sọ yìí ń bẹ ẹ bá jẹ́ àlọ́tà nàbí wọn káwa náà má má nàbí wa ìyàwó Aisha la nàbí ọ̀ nàbí kan rí tẹ kó láyé bí wọn náà bá fẹ́ méjì wọ́n bá yọ̀ǹda fún ọ tó fẹ́ mẹ́ta tọ́lọ́ yọ̀ǹda fún ọ èyí tí ó dájú ni kọ́ ọ má nà tó fi lọ́ọ́ bá a. báwọn báwọn ni wọ́n sì ṣáájú rẹ̀ ni ọlọ́run lọ́mọ yìí ọba ṣẹ̀yàwó rẹ̀ tọ́ ọ kò sí ní ọmọ bẹ́ẹ̀ o lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ni àáfà amára ni àárẹ̀ ni àìjí ọbanújẹ́ lọ rìn àjò kan anabiwa Muhammad òun àtàwọn sahaba nígbà tí ń lọ ó kó ìyàwó lẹ́yìn wọ́n bá dé ní àjò wọ́n bá ń darí bọ̀ láti ní àjò darí dé ọjọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́ anabi ti dé òun ti ń bá mi lọ ní làǹkómi kaba ní bá ń bọ̀ lókèrè lẹ́yìn tó wà yẹ làǹkómi bá ń sunkún àyàn wò ta ni à ń bọ̀ tí ra ti ń sunkún lórí nígbà àwọn owó títí títí tí lọ́bàdàn kan ní ànábì sọfíyà tó bíntu huyẹ yìí lòun ní sunkún bọ̀ ah sọfíyà ní sunkún yìí kálukú dákẹ́ ànábì bá ní àkílódé ah, ìgbà ẹjọ́ kí ni ń ẹgbẹ́jọ́ ti ń rò ó ní <laughs> hamiltani ala ba'iri ah ìwọ ànábì nítòsí yóò dáa nítòsí yóò dáa ọwọ́ afúnmi ránkúmi tí ó gbé mi rànkúmí tí ò lè rìn dáadáa rànkúmí tí ń yọrìn ló ní kó gbé mi nítòsí yóò dà ẹ mọ tí ń jà sí sẹ́mi <laughs> pé ń jà pé rànkúmí ń yọrìn ọpẹ kó tó ṣe kí ni kó tó dé ní tí ń jà sí lábẹ́ ẹjọ́ tí ń ròhún ni pé alẹ́ ẹjọ́ òun òun lorun kàn pípẹ́ tó wá pẹ̀ òun ó pé àsìkò tóun àtànábì ó fi jọ sùn. pípẹ́ tí rànkúmí òun pé àsìkò díẹ̀ ti sọnù nínú oorun òun òun lọ́wọ́ apá alẹ́kùn ni wọ́n ń sunkún sí pé a ah, nísìnyí ó yẹ ká ti wọlé ó yẹ kó lè o ti wà nù lẹ́sìn kọ́kọ́ ti wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ́ wá gbìyànjú rànkúmí tí ọmọ rìn tí ó rìn dáadáa ọ wá sọ́ọ̀tì òru mi díẹ̀ ní òru mi ti lọ inú àsìkò mi ní bá ń sọkọ́ kí lè anabi ṣe anabi wa wọ mọ́ra anabi wa má sọ rẹ̀ báyìí ìwọ̀n àfi anabi má sọ ara rẹ̀ ìwọ̀n àfi nù sọ̀fíyà ìfi nù lójú ìfaṣọ ara rẹ̀ nù lójú ní tó ń sọ pé má bínú má bínú ṣe sùúrù ṣe sùúrù ànábì ló ṣe bẹ́ẹ̀ yìí nígbà ànábì bá wá ṣe báwọn ìwọ dáa tá ànábì. sẹ́rí bẹ́ẹ̀ yẹn bá jẹ ọkọ dáadáa bọ́ ọ bá ti tó bẹ́ẹ̀ nìyàwó rẹ̀ ó tó bọ́ ọ bá sì ti ma tọ́lọ̀ ní kọ́ ọ ma bẹ́ẹ̀ nìyàwó rẹ̀ náà ma. kò sí oore kò sóore lára ọkọ tí ń wọ aṣọ twenty thousand naira tíyàwó rẹ̀ wà ń wọ aṣọ two thousand five kò sóore lára rẹ̀ tí wọ́n bá wọ́n twenty ọ̀nà wọ́n twenty bọ́lọ̀ ń bá kẹ́ ọ tọ́ bá ń gun mọ́tò ọ̀rà tìyàwó rẹ̀ bọ́lọ̀ ń bá ń kẹ́ ọ tọ́ bá ń ra bàtà gidi ọmọ ara fún yàwó rẹ̀ bọ́lọ̀ ń bá ń kẹ́ ọ tọ́ bá ń ra ago tọ́ da ọmọ ara tìyàwó rẹ̀ ẹ̀ gbọ́n tá nàbí wa Muhammad wí ni ó ní àti im ìdá àtọ̀ im ta. bọ́ọ̀ bá ti jẹun kí ẹ̀wọ̀n rẹ̀ ní oṣù gíní kọ́ jẹun wákìsì wà ákìsì ìdàkìtà sẹ́yìtà tọ́ọ̀ bá ti lé wẹ̀wù kí ẹ̀wọ̀n rẹ̀ ní oṣù gíní kọ́ wẹ̀wù ló fi jásí pé ẹni tó bá dáa fún ara ìyàwó ẹ̀ láti kọ́ rí ọwọ́ á dáa fún ọ ń pọ́ dáa fún ọ wá ń pè é kù náà bàbá olówó àwa rí ìyàwó rẹ̀ ó rí inú sunùsun èsè yẹn rí ọ̀dà fọkọ eléyìí ẹni rí lọkọ eléyìí torí pé atẹ́ẹ̀mù ìdá àtọ̀ ìmùta wà ákìsí ìdá kìtàsá ìta báwo bá ti jẹ kíyàwó rẹ̀ jẹ báwo bá wẹ̀wù kíyàwó rẹ̀ wẹ̀wù ntí súnà wínú. sẹ́wárí bàbá wa níyàwó ńlé ó mójútó yàwó rẹ̀ ara ẹ̀sìn ni èèyàn mójútó yàwó ẹ̀ ni pé ẹ ti sùn kílẹ̀ ń ṣe ń bẹ̀ ń dasọ́ sọ salamu aleykum adé ẹkú o ewu lẹ́nsẹ̀ ń bẹ̀ ni tánu gbẹ̀yìn wọn wáyé anabi wa muhammad nínú àdìsí tí anas bonu maliki gbà wá tí ń gbọ́dọ̀ anabi ó ní kánà sallallahu alayhi wa sallama yaduru ala nisa'i fi sa'atil wahida min al-layli wa nahar ó ní anabi tọ́ba di dèdé aago kan lóru anabi ó jí yóò wo gbogbo àwọn ìyàwó rẹ̀ káàkiri ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ ẹ ti sùn ẹ̀pẹ̀lẹ́ ọ̀rọ̀ ilé náà ẹ̀pẹ̀lẹ́ ẹ ti sùn tọ́ba wa dọ̀sán náà yóò tó wọlé wá wò wọ́n gbẹ̀yìn tẹ̀ ń lọ bí iṣẹ́ tí ìgbà yìí ha yín mọ́ bí iṣẹ́ ìgbà tá a wà yìí nìsín kò fàsìkò lẹ̀ mọ́ iṣẹ́ tá à ń ṣe lásìkò yìí kò fàsìkò lẹ̀ mọ́ tọ́ba dọ̀sán ó tọ́ba wálé wálé wá wò ìyàwó rẹ̀ ó tún pè é ẹ̀ alágbájábọ̀ onílé kí lẹ̀ ń ṣe ṣẹ́ ń gbádùn èwo lẹ̀ ń ṣe ó kì bẹ́ẹ̀ súnà ni bí ìyàwó rẹ̀ náà bá sì wà ń bí sẹ́ni ó pè pé tọ̀ hello oríkè lẹ́wà kú lẹ́wà ìbàdí àrán ìwọ lẹ́ ń ṣe ṣe ṣe sẹ́ràn lẹ́ sì wà ṣe ń kọ́ dáadáa ṣe kọ̀ǹpútà yín ń ṣiṣẹ́ ṣe ń táìpù ẹ̀ salamu alaykum adé abẹ́rẹ́ yín nàní inú súnà ni kò ṣe bẹ́ẹ̀ ṣe tí ìyàwó rẹ̀ bá ń ṣe ó béèrè pé bò ní sẹ́ rẹ̀ bó ti máa lọ wò lóru bẹ́ẹ̀ lọ́ọ́ máa kíyèsí ní ara súnà nàbì ẹ̀dá kò máa ṣé ìyẹn ọmọ ṣe báwọn kíyàwó máa fẹ́ràn rẹ̀ anabi wa muhammad tí n bá ń lọrin àjò kì í dá lọ ìmúyàwó ẹ lọ ni àrígbánú anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé ìdá arada safaran tani ìbá fẹ́ sẹ́ni àjò akara bayna nisa'i yóò ṣe kúrà ìmújẹ wọn kọ ọkọ wọn ó di rodododo wọn dalẹ wọn wàá mú kan èyí tí wọn bá mú ní ọba anabi lọ sí ìrìn àjò bí wọn náà bá ń ṣe àjò. àbọ̀ ńlọ bi kan ọ kíyàn ó mú ìyàwó rẹ lọ́wọ́ ní i bọ́lọ̀ ń bá tiẹ̀ wá kí ọtọ́ bá ní mọ́tò ó gbé máa káàkiri wa muhammadu sallallahu ta'ala alayhi wa sallama ṣe wá rí ọkùnrin mi gbà pé ọkùnrin mi tí ò ní ó gbà pé òun jọ máa ṣeré ipá yóò rí òun fín ni o àìsí gbẹ́sìn ni bẹ́ẹ̀ bá gbẹ́sìn yìí ẹni tí ọmọ bá ṣeré jù tí wọ́n jọ máa léra wọn kì jù tí wọ́n jọ máa ṣeré ipá jù tí wọ́n jọ máa ṣe gbọ̀ǹkan ìyàwó ẹ̀ ní nọmba wán òun tiẹ̀ lọ́lẹ́tọ̀ sí ẹ wo èjì anabi wa Muhammad nígbà tó bá Aisha àwọn adé Madina anabi wa ni tó Aisha máa bọ̀ kémi ìyọjọ sáré ìdíje kájọ sáré ìdíje àwọn sábẹ́ wa dúró Aisha tànàbí wọn jọ wá pèsè fún wọn wọn wá sáré ìdíje anabi fifty something aisha ẹsẹ̀ ń pọ́dún mẹ́wàá sí nǹkan díẹ̀ aisha wa já anabi lẹ̀ anabi bá bú ẹ̀rìn anabi wa bọ̀ wa yó aisha sì ni ìyàwó aisha ni ẹni tọ́lọ̀ ń bùn lára ni ọ̀sánra ó wú ọ̀sánra ngba anabi wa bọ̀ tó wú tó ọ̀sánra tó di pé hẹ́n àtigbẹ́sẹ̀ yóò ṣe díẹ̀ àwọn ẹsẹ̀ rẹ̀ yìí ti tóbi wà àti gbé onírọ̀rùn mọ́ àtọ̀ kí ni ijó ni ta ṣe ta sáré tọ́já mi lẹ̀ yáa jàtúnṣá àwọn sábẹ́ tó wá jáde ọ̀ya anabi àtàlẹ́sà ọ̀ya já wò yín àwọn àpèsè tó wá sáré lọ́gbà anabi wá já wọn náà lẹ̀ anabi wá sọ fún pé hádìí bìtẹ́lẹ̀ka fìtẹ́lẹ̀ yìí náà fi di tijó ní. ẹ yọ bá anabi allahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sallama taslima sẹ́rí bí ìyàwó rẹ ti níyì lọ́dọ̀ rẹ hàn ọ̀ràn yẹn ni kó jó níyì ìfẹ́ ìyàwó rẹ lọ́gbọ́dọ̀ jẹ́ nọmba wán lẹ́yìn ìfẹ́ ọlọ́run lẹ́yìn ìfẹ́ ànábì lẹ́yìn ìfẹ́ àwọn tó bí ọ ìyàwó rẹ lọ́kàn ìyàwó mi òun lọ́kàn amúlù fún tòlà á sí ó lóun lọ́ọ́ bá ànábì wa Muhammad òun wá bí pé ya Rasulullah ayu nasi ahabu ilayka ilé òjíṣẹ́ ọlọ́run ta lẹni tó fẹ́ràn jù kí lànà bí wí ànábì ní Aisha ẹ dákun bọ́ọ̀lù Aisha jẹ́ sí wọ́n bá ń fẹ́ràn ìyàwó rẹ̀ wọ́n wá fẹ́ràn ẹbí ìyàwó rẹ̀ o ìfẹ́ ìyàwó rẹ̀ láì fẹ́ràn ẹbí ìyàwó rẹ̀ kì í ṣe fẹ́ wọ́n tún wá bí ànábì léèrè pé famina rijal láàrin àwọn ọkùnrin ta ló fẹ́ràn ta ló fẹ́ràn jù ànábì ní àbúhá bàbá Aisha ànábì fẹ́ràn ìyàwó rẹ̀ ó tún wá fẹ́ràn bàbá sórí ìwọ náà ọ fẹ́ràn ìyàwó rẹ ọ fẹ́ràn bàbá ìyàwó rẹ ọ fẹ́ràn ìyá ìyàwó rẹ gbogbo wọn lọ fẹ́ràn ìwọ fẹ́ràn ìyàwó rẹ má fẹ́ràn ẹbí rẹ ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ ó fẹ́ dalẹ̀ ẹbí wọn rú ni ó fẹ́ dànù ẹbí wọn rú ni. gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ń gbọ́ mi nítòsí ní jìnnà ẹ dákun hmm, alukur'an law anzalna هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ẹ má sọ alukur'an yẹn lẹ o agbára tá a ní tí gbogbo ayé fi rin lẹ táwa náà sì mọ̀ pé kò ságbára tó jùlọ òun ni alukur'an man tamassaka bihi faqad naja bẹ́ẹ̀ yẹn bá dì mú o ti kọjá faman istamsaka bihi istamsaka bi hablin lanfisamala ẹni bá dì má alukurani ó kun tí ò ní jalo dì má kí ló ń bẹ yà síbẹ̀ ni ìyàwó rẹ̀ ọmọ sáré àárẹ̀ pín sí méjì àárẹ̀ tá a ma sábàbí tọ́fà tá a lóògùn sí sábàbí ohun tí ó lọ àárẹ̀ wá wà tá a wà ojú tiẹ̀ tì gbogbo oògùn tí wọ́n ń lò sí àárẹ̀ ohun tí ń lọ lò kò ní í jẹ́ àárẹ̀ ni ò ní lọ àárẹ̀ pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n wo wo wo gbogbo oògùn tí í jẹ́ tọ́ba débi àárẹ̀ wọn yóò kùnà kò ní í jẹ́ tọ́rọ̀ bá ti rí báwọn rókèyà lọ́kàn rókèyà rókèyà lọ́kàn àdúà lọ́kàn níta ń pè ní rókèyà ní àdúà ìyàwó rẹ ó lè máa sàárẹ̀ tó wò ó tì tí o gbọ́ dókítà ọ̀hà àwọn dókítà mẹ́díkù dókítà wọ́n ọ̀hà. ìyàwó rẹ ó lè máa sàárẹ̀ tí o gba àwọn tó ń wọlé wọn káàkiri àwọn babaláwo tó ń káàkiri tí wọn ó ṣe tì bẹ́yìn wò tiẹ̀ da àmọ́ nínú bẹ́ẹ̀ táwọn náà tún ṣe ìyàwó rẹ lè sàárẹ̀ àwọn pásítọ̀ tó ń lọ wọn wọn ó gbowó fá ọ̀sà lọ́hùn ọ̀sà tó bá so ọ̀sà ń bẹ̀ sórí gbogbo ń wá kí tó rí kò sí tuntun bẹ́ẹ̀ o kò sí tuntun bẹ́ẹ̀ Aisha. ó ní bí kan nínú àwọn táwọn jẹ́ ìyàwó ànábì bá rẹ̀ bá kọlu àwọn fúnra ànábì nafasa alayhi ànábì ó pé ìyàwó yẹn yóò ka almuawwidat àwọn tá à ń fi ń wá sọ lọ́dọ̀ ọlọ́run yóò kà á tọ́ba wá kà tán ànábì ó wá kíyà fún yóò wá tutọ́ síbi tí ń sehun àbí kọ́ pa nǹkan òun sì lọ èyí tó wò tó rojú tẹun rúkìá ni ọlọ kọ rúkìá nsolusan rẹ rúkìá nsolusan rẹ ẹ lọ́ra tíra ti ń jẹ́ asọ́rìmù alibatar asọ́rìmù alibatar tíra ń bẹ tẹ́ ń ta lọ́jà èèbò rẹ̀ ń bẹ yorùbá rẹ̀ ń bẹ ẹ lọ kọ rúkìá ń bẹ gbogbo àrùn tẹ wò tí ọlọ́run tí ó wò sàn mọ́ sọ fún yín o ọlọ́run ti yanjú ẹ̀ pé wà nínú zilu mina alukur'an máa wù wá shifaun wa rahmatun lil mu'minin sẹ́ẹ̀rí ọ̀rọ̀ rúkìá ń ọ̀rọ̀ kan ní ta ní láti àdírẹ́sì ẹ̀ lórí atẹ́gùn torí pé àwọn èèyàn ti wá dálẹ̀ ntí èsà rẹ̀ wọ́n ti mú wọ ibẹ̀ ntọ́já rẹ̀ wọ́n ti mú kò ní ó sì ti dàrú báwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ọmọ ti ń jẹ́ rúkìá mọ́ wọ́n ti wá mú nǹkan mi wọ rúkìá wọ́n lè ti fi nǹkan mi kún àwọn kan bẹ tí rúkìá ò tún yé tí ń pa àwọn ọmọ rúkìá ó yẹ kí àwọn àfáà ká ṣàlàyé ẹ̀ kó yé àmọ́jú ẹ̀kọ́ yìí àmẹ́yìn tẹ́ ẹjọ́ ọkùnrin tẹ́ ẹjẹ́ alùsùnà wal jamaa àti gbẹ̀yìn tẹ́ ẹjẹ́ àfa káàkiri àtẹ̀yìn tẹ́ ẹjọ́ kọ̀yàwó ẹ lọ lè wọlé kéwó kẹ́ malukurani ké bìrábìlì falaki kò sí tí ó wò sàn bìrábìlì nọ́ọ̀sì kò sí tí ó wò sàn ayatal kùrìsì kò sí tí ó wò sàn àwọn àyà rúkìá ń bẹ náà alukurani ẹ lọ lè kọ́ torí bí n bá ń rẹ ìyàwó yín bí n ni pẹ́yìn ilẹ̀ ẹ èyí sì fẹnu lásán ṣe rúkìá yọ lọ kọ ni ẹ dákun jama èèyàn fún rẹ mo ti parí eléyìí o so nínú ilé rẹ tọ́ ọba lọ tọ́ ọba bọ̀ máa sọ̀rọ̀ tí ó máa dùn ìyàwó rẹ nú anabi muhammad kò síjọ́ tí ó jáde tọ́ darí wọlé ntí ó sọ fún aisha ni pé ìwà aisha yukriwu jibirilu inna jibirila alayhi salam yukriwu alayki salam jibirilu ó ní máa kí ọ jìbìrìlù o ò ní máa kí ọ sẹ́mi pé kí wọn ó ní jìbìrìlù ní kéèyàn ó kíyàn ẹni wọn ní jìbìrìlù ní ó kí bó nínú yóò ṣe ìwọ náà máa mú lòdùnú wálé fún ìyàwó rẹ ni ò ní máa ba ìyàwó rẹ ní inú jẹ èyí ni tí mo fẹ́ bá ọkùnrin sọ ní ṣókí èyí ni walakum fi rasulillahi uswatun hasana liman kana yarju llaha wal yawmal akhira wa dhakara llaha kathira eléyìí ni tọkùnrin ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tiyín méje ni méje ni méje èyí tí sẹ̀rí àbáyín sọ tí ó jẹ́ kínú ilé yín ó tò tí ó jẹ́ gbádùn inú ilé yín tí ó jẹ́ gbádùn àwọn ọkọ yín tí ó wàá jẹ́ kọ́mọ yín ó ní àlùbáríkà méje ni sẹ́ẹ̀rí ìwọ̀ tẹ́ ẹ fẹ́ fáwọn ọkọ yín tọ́jọ́ràn yẹn fún yín tẹ́ gbọ́dọ̀ mọ́ fún wọn nǹkan méje ni mo fẹ́ kà mẹ́fà kò sí dìbẹ́tì lórí ẹ̀ ẹlẹ́ẹ̀keje dìbẹ́tì wà lórí ẹ̀ kí là kọ́kọ́ hakutọ́a pé wọ́n ti so igi rẹ báyìí kọ́kọ́ rẹ ti so igi rẹ ọ̀ràn yẹn ni fún ọ kọ́ tẹ̀ láṣẹ ọkọ rẹ bọ́kọ rẹ bá ní bí mo ti fẹ́ ni ọgbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe lọ́ràn yẹn anabi ṣe lọ́ràn yàn ṣẹ̀ríà ìsìláàmù ṣe lọ́ràn yàn gbogbo obìnrin kómi tí ń bá ń pé èmi ò ní tẹ̀ láṣẹ ọkọ eléri ibú obìnrin ni obìnrin tí ń bá ń pé a ah, mo ní sàfitíkẹ́tì wọ́n náà ní ní lè pàṣẹ fún mi kì í eléri rí obìnrin rẹ ọgbà tán níbi tó ti kàwé ni ọ wàá fi jẹ́ ẹni tá a pàṣẹ fún lábẹ́ ọkọ rẹ wọ́n lọ tó orí kọ́ gbà nù ìwé tó ń kà ọ̀ọ̀yẹnjú tàdíjá nítorí ọjẹ́ ọ̀ọ̀yẹnjú tàdíjá àdíjá wa fẹ́ díbalẹ̀ fún anabi wa Muhammad kọ kọjá sí anabi kọ̀dá àlà rẹ̀ kọjá lọ́jọ́ eré ọdún mẹ́ẹ̀ẹ́dógún làdíjá fi yà anabi lọ tí a bá ní wọn mọ mólówó jáde láyé àdíjá àtọkùnrin àtobìnrin ń olówó tàdíjá ọmọ ọ̀dọ́ pọ̀ kò níye anabi gan ṣiṣẹ́ lábẹ́ rí níjọ́ tó wá fẹ́ anabi pé tọ́ ọ̀dọ́ kọ́ mi o kí ló ṣe fún anabi tẹríba fún ni ta ni wọ́ nítorí ọjẹ́ ọ tẹríba fọkọ tọ́ ọ bá tẹríba fọkọ eléri ibu ni ọ ọlọ́run ní sẹ́yìn eléri ibu tọ́lá ń sọ tiwọn fún wọn inú yín ń dùn. anabi muhammad ọkà nǹkan tí ó mọ́bìn wàlìjẹ́nà ọkà anabi ní ìdásọ́lá tìlímọ́rì àtúkàmsáhà tóbìnrin bá kí wákàtí márùn rẹ̀ tó pé dáadáa wà matishara ha tọ́wọ́ gba ramadana bó ti yẹ kọ́ gbà wà ó di mélòó báwọn wà hafi dọ̀tí fáríjà ha ọ wá sọ abẹ́ rẹ̀ tẹ́lómi ò lè sọ lẹ́yìn rẹ̀ ó di mélòó nígbà tí ọ wá fi kẹ́ ẹ̀ ní lé ọ wá ní wà á tọ́ àti záwùjà ha ọ wá tẹ̀ láti ọkọ rẹ̀ ó mélòó anabi ní bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin òun qila laha yawm al-qiyamah wọ́n sọ fún jọ́ àlìkìyàmà pé udkhulil jannata min ayi abuwabil jannati shayit ìwọ arábìnrin yìí máa wọ àlìjánná lọ ọ̀nà tó bá wù ọ́ ni kò sì gbà wọlé. ẹ dákun ẹni tó bá ní a bá fún yàn lófin mẹ́rin pé tó ṣe nǹkan mẹ́rin yìí o ó rí nǹkan báyìí o téèyàn wá ṣe mẹ́ta tí ó ṣe kan ṣé yóò rí ìtẹ̀láṣẹ ọkọ òfúyẹ́ ìtẹ̀láṣẹ ọkọ ọlọ́run fi ṣe déédéé run ànábì fi ṣe déédéé run ìtẹ̀láṣẹ ọkọ ànábì fi ṣe déédéé àwẹ̀ ìtẹ̀láṣẹ ọkọ ànábì fi ṣe déédéé kóbi ọ̀sọ́ bẹ̀rẹ̀ mẹ́rin tọ́kànù ni ẹgbẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin lọ́dọ̀ ọlọ́run ṣe rí wa Muhammad nínú àdìsí tí bùnú máa jà gbà wá àdìsí tí mo wílẹ̀ kan nù tọ̀bàrà nílò wà eléyìí tí mo fẹ́ yinú bùnú máa jà ló ń wà wọn àfa àti mọ̀tẹ́rà ti jẹ́ bùnú máa jà ànábì ní ayyama mura'atin matat wa zawjuha an aradin dakhalat al-janna

àfi kọ́lọ̀ ń lò wọn kọ́ tẹ̀ wọ́n lédi bá fọ́kọ kí wọ́n fi lè wọ́ àlìjẹ́nà torí kò ní dùnmọ́ wa kẹ́ni tèmi màrí ọwọ́ náà kò jẹ́ nínú mi. àdìsí kan bẹ tí Abdullahi ibn Abbas gbà wá àdìsí ń bẹ nù Tabarani ń bẹ nù Bazar àwọn obìnrin kóra wọn jọ nígbà wọn kóra wọn jọ wọn wá rán délégéètì wọn ní kó wá lọ bá Nabi Muhammad kí wọn ní kí wọn sọ. So wọn ni kí wọn sọ fún anabi pé obìnrin òun débẹ̀ lónìí ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ana wafidatu nisa'i ilayk èmi àtàwọn yòókù mi yìí àwọn obìnrin ẹgbẹ́ wa kó wa wọ́n ràn wá wá bá ọ pé ká wá béèrè béèrè ní ọ̀dọ̀ rẹ kí ni wọ́n béèrè wọ́n ní hadal jihad kataba Allahu ala rijal fa in yusibu ujiru wa in kutilu kánú inda rabbihim aya an yurizakun wọn làwọn ọkùnrin jihad ká jihad ká lọ dáàbò gbẹ̀sìn ọlọ́run ṣe lọ́ràn yẹn lérí àwọn ọkùnrin tí wọ́n bá wá lọ jihad tí wọ́n bá fi lè wíìnì lọ́hùn láàdá ń dúró dè wọ́n tí wọ́n bá wá pa wọ́n sí jihad bí wọ́n ti pa wọ́n sọ̀hún yẹn wọn ò kú ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n wà tọ́lọ́run ń sa àsìkí fún wọn lọ́dọ̀ rẹ̀ fama baalu na nanu nisa awo bi opportunity ti wada mo la wa fẹ́ jásí ọkùnrin lọ opportunity wọ́n bá ti lè lọ jihadu ọ̀rọ̀ yóò wọ̀ náà ó kò lọ́rọ̀ rẹ̀ kí n ti wá àwọn bèbí ànábì bẹ́ẹ̀ ẹ dákun jama ẹ gbé ìsìta ànábì fún wọn ànábì kọjú sóbi tó sọ̀rọ̀ ó ní wọn arábìnrin yìí abúlígi kúlẹ̀mẹ́lẹ́kì tìmínà nisa gbogbo obìnrin tọ́ràn wá àtìmí ìtọ́ bá pàdé bá ń sọ fún un pé ní annato atazzawj kema telase oko wati rafan bi hakihi kesi meto re fun hadisi yen oro kan wa nbe ti mo ka njo mo ka o deru mi loro na anabi wa fi kun pe e ma gbonda anabi fi kun oro ni wa qalilun min kunna man yaf'aluhu eyin obi ti n soro yi die nu ni o se. ọlọ́run anabi lẹ́yìn obìnrin tí ń bá sọ̀rọ̀ yìí díẹ̀ nínú yín ni ó sì í nígbà táwọn eléyìí ń wà láyé anabi tí bẹ́ẹ̀ rọ ọlọ́run ga lẹ́mi wọn tá anabi wá ní díẹ̀ nínú yín ni ó sì í bóun tẹ̀yìn tẹ̀ wà lẹ́nìí. àwọn tí wọ́n lọ́hùn anabi ní gbogbo wọn kọ́ ẹ̀yin tẹ́ wá sẹ́kù ńkọ́ ó di kó ronú pé bò lèmi náà ti fẹ́ wà nú àwọn díẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí díẹ̀ ni ó ṣe nu yín náà o èyí tó wá bá mi jù fún ọ ni pé bò ló ti wà nínú àwọn díẹ̀ ìtọ́mọ lọ ronú àkọ́kọ́ ronú fẹ́yìn obìnrin ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ sẹ́rí kọ́kọ́ ó pè yín pọ́yà ìjà sunrun ọkọ láya kó o pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ọ̀ràn yẹn yín kejì tẹ́ ẹ gbọ́dọ̀ fáwọn ọkọ yín tí ó jẹlé yín ó túbà tí ó tùsẹ̀ tí ó da dáadáa òun ni kọ́kọ́ sọ pé alágbájá já sùn kó pọ́yà èmi rèé tọ́ ọ bá fi lè ṣe bẹ́ẹ̀ gbogbo màláíkà ọlọ́wọ́n máa ṣépè lé ọ ní muhammad ẹ gbọ́ àdìsí yìí dáadáa àdìsí yìí ń bẹ́ẹ̀ nù sọ yóò muslim anabi ní ìnàlímar ata ẹ rí obìnrin tó kébìlú fi ìṣúra ti ṣèitán tóbìnrin bá kọjú sí ọ báyìí èṣù ni ìkọjú èṣù lọ kọjú sí ọ wà tó dìbìrù fi ìṣúra ti ṣèitán bóbìnrin bá kẹ̀yìn sí ọ èso ọ̀sásẹ́mi rẹ tọ́mọ o pé e, o obìnrin kan rèé bọ́kọjú sí ọ obìnrin kan rèé èso òfìsẹ́mi rẹ pé obìnrin kan rèé bọ́kẹ̀yìn sí ọ èso sọ fún ọ pé obìnrin kan rèé ànábì ni ẹnikẹ́ni nínú yín tó bá rí n tó wù lára obìnrin kan kó tètè lọ́ọ́ báyàwó rẹ̀ ńlé kí n tún máa dí sí wọn ìtumọ̀ ẹni pé kò sí bó ti wo obìnrin tíṣe ìtánì ò ní kọ̀rọ̀ sí ọ ní ẹ̀mí ẹ̀dá kò jàmá kátó lọ ń bẹ̀ wọn àwọn obìnrin wo ni wọ́n ń wí ń jọ náà àwọn obìnrin wo wọ́n ń wí àwọn obìnrin tó ṣe pé ní jàlíbáàbù ni látòkè tó fi ṣe kí ni tó fi kan lẹ̀ gbìn jàlíbáàbù ni èyí tó lọ ní kọ́ọ̀bù ń bẹ́nu wọn èyí tó lọ ní kọ́ọ̀bù ń bẹ́nu wọn àmọ́ àtòkè látòkè délẹ̀ láyé ànábì jàlíbáàbù ni kalẹ̀ ànábì wa ní tòun ti jàlíbáàbù bọ́ kọjú sí ọ wàhálà bọ́ kẹ́yìn sí ọ wàhálà tọ́ àwọn tí wàá wọ jàlúbàbù mọ́sí ṣe ń kọ́ tí wọ́n wọ níkà táàtún rí gbogbo àyà àwọn àtẹ̀yìn tí wọ́n tún wọ́n sọ tí ò ní ju ìyá yín lọ táàtún rí kùn ẹ dákun báwọn eléyìí ń kọjú sí yàn sẹ́sù láàpẹ̀ ni àbí wàhálà ó tiẹ̀ ti kọjú èso àti wàhálà àmọ́ ń tà bá pè tọ́ àwọn tí wọ́n wọ jàlúbàbù yìí tí wọ́n wọ nìkọ́ọ̀bù yìí lànàbì ń sọ pé bí wọ́n kọjú sí ọ wàhálà bí wọ́n kẹ́yìn sí ọ wàhálà tó o bá wá rí n tó wù ọ́ lára wọn bí wọ́n ti rí wọn náà darí lọlé lọ báyàwó rẹ àwọn eléyìí tí wọ́n wá sí gbogbo aráàlẹ̀ yìí nìsín kéèyàn ó wá rí n tó wù yàn kọ́ wá délé kíyàwó wa ní ẹ̀dàkùn ẹsẹ̀ mi kọjá yé. ẹ̀yin obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín níbi kọ̀sáyé kọ̀sáyé obìnrin sì ní àwọn ti gbà yóò kò síbi táwọn ti dúró dọkùnrin ju bẹ̀rù náà lọ lábẹ́ ẹ̀ṣẹ̀ rí ọlọ́run èdè ọdọkùnrin bẹ́ẹ̀ o ọ̀sán tọ́ba ṣe fún un tọ́ba dùn lẹ́yìn ẹjọ́ ẹ̀ lọ́tọ̀ ọ̀yá jẹ́ àsùn ọ̀rọ̀ kan ní tọ́ gbọ́dọ̀ negotiate ẹ̀ pẹ̀lú ẹ̀ torí kó tó máa bọ̀ wá bọ́ nílé ó ti rírì kúri níta ọ̀dọ̀ rẹ ní ó ti rẹ̀ ń gbẹ ọwọ́ àti tán fẹ́ mu mi tútù oní dandandan kọ́sà máa gbóná náà ni. anabi lọ yanjú ẹ̀ fa kì í ṣèmi fa ẹ yóò bá anabi jẹ mọ́ ẹ yóò bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ẹ má fi sẹ̀rí àsìbẹ̀ mọ́. kini ni oníjẹ fi sẹ̀ríà síbẹ̀ mọ́ anabi wa muhammad hadith yẹn bẹnu sọyọ bukhari n bẹnu musnad ahmad abu hanbal anabi nsọ fún wa pé ní ìdàdà ar-rajulu mura'atahu ila firashihi tí ọkùnrin bá pè àwọn ẹgbẹ́ máa bọjá lọ sùn ọkọ láyà falamutati i obìnrin wọn wá dáhùn fàbátà ghadbana alayha inú wa bí ọkùnrin ọkùnrin wa ń bínú sí ọ wá sùn ó jí. lérí pé ń bínú síyàwó rẹ̀ anabi ni laanati al-malaikatu atta tusbiha gbogbo màláìka sánmà wọ́n máa ṣépè lóbìnrin yẹn tí èjì látàlẹ́ mọ́júmọ́ ni ọlọ́run lọ́ọ́ máa yẹ ìgbà tí màláìka ti ṣépè lé ọ lójú obi máa márùn nìkan òfin yanjú torí kó tó gbọ́ oorun èpè ni kì í tún wá ṣépè lásán èpè àwọn màláìka nínú ẹni tẹ́yìn ò ní képe ẹ̀kún táwọn sọ èpè dáwàdà àwọn kọ̀ńdọ́kítọ̀ jẹ́ kan àwọn ò mèpè láì dáa ọba yẹn kan wọ́n ti ní kò ní dáa fún ẹ tí a bá wí bẹ́ẹ̀ fún yàn tí kọ̀ǹdọ́kítọ̀ bá wí bẹ́ẹ̀ fún yàn kí lèyìn ó ṣe èyí ó tún bínú kọ̀ǹdọ́kítọ̀ tó wí bẹ́ẹ̀ yóò ṣe kó ti mu pàrágà láàárọ̀ ó yẹ ṣe kó tún sunlé aṣẹ́wó lálẹ́ lẹ́ni tá a lè ro gbígbàdúrà ní ọ̀dọ́ rẹ̀ ń ṣèpèlé wa à ń bínú torí pépè jáde lẹ́nu ẹ̀ màláìkà tí ọ̀ wá ní ti ń ṣe ju kó sí lọ́nà lọ́kọ́ wá ṣèpèlé ọ́ ẹ̀yin omi gbẹlẹgbẹlẹ yín fa ẹ̀yin òní ń bí kómi mi kọ́mọ bímọ tó yanjú torí gbogbo oorun tó sùn tó fi bímọ èpè màláìka ti kọjá bí ẹ̀ márùn kó tó gbà kan wọ́n ti ṣépè jọba àrùn lè kó tó gbà yìí tọ́dọ̀ mọ́ èpè ń jà èpè ń jà lọ́wọ́ kóyún ó tó dé èpè màláìka ń jà kí ni sẹ́yìn tẹ́ máa forun dun àwọn ọkùnrin ẹ̀ ń jẹ́ sẹ́yìn ẹ̀ sì ń tẹ́rí ṣépè màláìka ọmọ tí ń ṣe pẹ̀lú ọlásán kan òun bínú à ń belebele màláyíkà tó ṣe pé ní wọn èyí jẹ wọn èyí mu wọn èyí sùn wọn èyí wo wọn ń sin lọ́nà lọ́nà ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín èyí bọ́kùnrin jáde bẹ̀ wọn torí àyíbájà débẹ̀ wọn ọyọ eré ara rẹ nínú èpè ni kì ṣe pọ̀ gọ̀ ṣé wàá rí tí mo sọ yẹn àwọn àsìkò kan bẹ tíṣẹ̀rí ayọ̀ǹda yín tẹ̀ ní gba oorun kọ́dà kọ́kọ́ máa bínú kọ́ máa fìdí jálẹ̀ àwọn àtúnkà mi sẹ́lẹ̀ àyọ̀ǹda yín yín kà ń bẹ̀ fún yín àbí kí n tiẹ̀ ká kó pé torí kẹ́ ẹ lè mọ̀ ọ́n sẹ́ríjọ́ kí ọ̀dà máa ń ṣe nǹkan oṣù àbí ẹ bá bímọ ẹ̀jẹ̀ bímọ ẹ̀dá bọ́kọ̀ rẹ bá ní kò sí ní tó ṣe àfẹ́jẹ̀ nu òní dá lóhùn bá ní kò sí ní tó ṣe òṣèbẹ́jẹ̀ ni àtúnṣe àfọ̀nù ìwọ̀ wá ní dáhùn torí ntọ́lọ̀ wí ni pé fàtẹ́sì ló nìṣá a fil ẹ yẹra fáwọn obìnrin ẹ má jẹ ẹ má nígbà tí n bá ń ṣe àìdọ̀ bọ́kọ bá takú tó lóun ó sún lásìkò tó ń se nǹkan oṣù àbó ń ṣe nǹkan ẹ̀jẹ̀ bímọ ò ní gbarú ẹ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì tí obìnrin bá ń gba àwẹ̀ ọ̀ràn yàn irú Ramadan tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ọkọ kárọ ọkọ rẹ a ah, ẹ bá a ti wá ká yìí látàn ìyá alágbájá torí wọn gbádùn ara mi látẹ̀kan àfi kí n rí ọ ọ sọ fún pé à ń gbàwẹ̀ fọlọ́ lọ́wọ́ torí pé ní látọ́ àtàlí makhluqin fi ma'siyatil khaliq àyè tẹ̀lé dàkàsẹ́ lọ́hùn obìnrin ò gbọ́dọ̀ gbà tí bá ń gbàwẹ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ òun làwẹ̀ Ramadan àwọn àwẹ̀ kan wá ń bẹ tí wọ́n tí ó pé ọ̀ràn yẹn làwọn náà wọ́n yé ṣe Ramadan bí ẹni tó jẹ gbèsè Ramadan ti ń san Ramadan ọ̀ràn yẹn nígbà bí ẹni tó lérí pòun ọgbà àwẹ̀ tí wọ́n ń gba àwẹ̀ lérí ọ̀ràn yẹn ni bí ẹni tí ń san àwẹ̀ kàfàrà ọ̀ràn yẹn ni lẹ́yìn èyí tí mo kà ní tó ń bá ń gba àwẹ̀ súnà bọ́kọ bá lọ yá ọyá náà ni o ò ní choice àmọ́ lẹ́yìn èyí tí mo kà àwọn ọ̀ràn yẹn àtàwọn tó tẹ̀lé yẹn bá yá tó o lóhùn nígbà náà ọ̀ jẹ̀bi àmọ́ sàn náà ni jẹ́ kì í pé kọ́ wá ní mo gba àwẹ̀ kan lánàá yín gbà kan lọ́la wọ́n ní ẹ má sùn mọ́ mi ní àgbà àwẹ̀ ọ̀ràn yẹn tọ́lọ́lọ́ ti yanjú ẹ̀ pé uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum tọ́ba dalẹ́ àwẹ̀ ọlọ́run lọ́yọ̀ǹda fún yín ẹ máa fara nu àwọn ìyàwó yín kẹ́ ẹ máa súnmọ́ wọn ẹlẹ́kẹta nígbà tẹ́ nígbà kọkùnrin yóò súnmọ́ yín kọkùnrin yóò súnmọ́ yín nígbà tẹ́ bá gbé ara mi ara ni ara mi ni ọkùnrin ò gbọ́dọ̀ súnmọ́ yín gbà náà tí ìtẹ́ fi bọ́ ara mi kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin kára ọkọ rẹ wá yá kọ́mọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́mọ nìkan kọ́wá lọ yá yá súnmọ́ra wa láti ibi tó ti ń ṣèbẹ̀rẹ̀ tó ti ń yàgbé irú èyí tí wọ́n fẹ́ dálẹ̀ ń jó ní tí wọ́n kì wọ́n lọ́wọ́ bọ́lé àwọn lúti àwọn géè ọkọ rẹ wá ní tọkàn ní kó máa súnmọ́ láti ibi tó ti ń ṣèbẹ̀rẹ̀ tó ti ń yàgbé bọ́kọ bá lélẹ̀ yìí ń yá ọ gbọ́dọ̀ dá lóhùn torí pọ́ kó ọ sí ọlọ́run ọba ọba àlekè ọlá òní jó kó ọ sẹ́lọ́hùn sẹ́rẹ́ àwọn èyí tí mo kà yẹn àwọn àgbà yẹn obìnrin ò gbà fọkùnrin kó súnmọ́ òun náà ọ̀rọ̀ méje mo fẹ́ bómi sọ alákọ̀ọ́kọ́ kó tẹ̀ láṣẹ ọkọ ẹlẹ́ẹ̀kejì kó farabalẹ̀ fóorun tọkọ bá fẹ́ súnmọ́ mùsùlùmí ìsọ̀sọ́ tí ẹ̀yin obìnrin gbọ́ mi dáadáa gbogbo aṣọ àlàrí ni léèsì ni dàmásì ni kàmpálà ni gíní ni àti ní tẹ́ ẹ bá rí ẹ paṣọ kọ́dà kẹ́ ẹ fi góòlù ránṣọ ṣẹ̀rí àpàmì ti yín kẹ́ ẹ wọ gbogbo ẹ̀ tẹ́ bá wọ̀ tán pẹ̀lú májẹ̀mọ́ ẹyọ kan kí ni májẹ̀mọ́ ọ̀hún ẹ gbé jàlíbábù lé mọ́lẹ̀ èyí tá ń pè jàlíbábù òun lásọ̀ ọ̀ràn èèyàn tọ́ba àlékè ọlá ṣe lọ́rọ̀ èèyàn fóbìn tọ́bajọ́ obìnrin mùsùlùmí jàlíbáàbù tá à ń wí yìí ó lófin mẹ́wàá àti kà kọjá nígbà tá à ń ṣe programu àsúnẹ́ half hour à ní padà síbẹ̀ mọ́ torí bẹ́ẹ̀ ká ń lọ. ṣé ẹ wá ra àwọn aṣọ tẹ́ ẹ gbé jàlíbáàbù léhùn àwọn aṣọ ọ̀sàlẹ̀ òun ní ń jẹ́ ọ̀ṣọ́ àwọn aṣọ ọ̀sàlẹ̀ nì òun ní sẹ̀ríà wá ní àtàzẹ́yùnù lìzáwùjì hà òun lẹ́ẹ̀ fi sọ̀sọ́ sọkọ yín lọ́rùn. So, so, tó o bá fi góòlù dáṣọ ọkọ̀ ẹ lọ́wọ́ sí lọ́rùn tó kàn jí láàárọ̀ tó kàn wẹ̀ bá a ti ní kóun náà máa gẹ̀ fìlà fún ọ lẹ́ẹ̀kan o ìwọ náà wàá wẹ̀ ọ wàá wọ Kampala bí Guinea ni bí góòlù dáṣọ tó wọ̀ ń jẹ́ ni ìwọ náà wàá gẹ̀ ẹ́ bó ti gbọdọ̀ máa múra fọkọ̀ ẹ lọ́rùn nulẹ̀ nù tọkọ ma pé alágbájá sí òsì kò a ah, kò síbò ṣé kájẹ jáde kẹ́ máa lọ wò ta ni àwa náà la jòkó dè yín nulẹ̀ kílẹ̀ tó ń wá torí yín náà mi wọ̀ bí obìnrin mùsùlùmí ti ṣe nu ẹ máa wọṣọ tó da aṣọ kan lọ́rọ̀ amádánwò tá a kàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin rádaràda nílùú yìí ni pé tó wà nílé ọkọ pálapàla ní o ti múra yóò já sọmọyà báyìí ni yóò já sọmọyà yóò máa lọ yóò máa bọ̀ tó bá wá fẹ́ lọ tó bá lọ ta yóò lọ wẹ̀ yóò wọ léèsì yóò wọ dàmásì yóò lọ góòlù ta ló ń lọ sí lọ́rùn lábẹ́ sẹ̀ríà gbogbo rẹ̀ yóò mi tẹ́ ń wọṣọ báwọn jáde lábẹ́ sẹ̀ríà kò yí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́fà tọ́ba yé yín ni ẹ̀yin náà ń wá yọnu ọlọ́run kò sóbìn kan tí ó fẹ́ wà lìjẹ́ náà àbọ̀ wà ní taláàfin náà bá ṣe é tinú rẹ̀ ó dùn ọlọ́run ọ̀rọ̀ wa lọ́rọ̀ ẹ̀yin obìnrin ọlọ́run fi jàlíbá bùrọ̀ yín lọ́rùn aṣọ sẹ̀rí àtẹ̀sìn paláṣẹ fún ọlọ́run fi rọ̀ yín lọ́rùn ọlọ́run ó ó yé yín yóò wá jẹ́ ẹ lè lò ó yóò wá fi rọ̀ fún yín gbogbo yòókù ọ̀ṣọ́ ní ń jẹ́ lọ́lọ́run fi ní wàlá ayúbú dínà zínàtà ònà ilá líbọ̀ láti hinna ọ̀ṣọ́ yín aṣọ ni góòlù ni bàtà ni aago ni tí ń jọ̀ṣọ́ yẹn ẹ gbọ́dọ̀ fi hàn sẹ́nìkan àfọkọ yín ẹlẹ́kẹta nínú ọ̀rọ̀ anabi Muhammad ẹ láyé anabi wa Muhammad àwọn anabi jẹ àwọn sábẹ jẹ kó yé wa pé àwọn obìnrin àwọn wọn máa létí rò fáwọn wọn máa kun làálì fáwọn wọn máa dára fáwọn wọn a máa wọ aṣọ fáwọn ẹ̀yin àwọn obìnrin àwọn sàhábà ẹ dákun ẹgbẹ́ ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ mi gbogbo ń tí ẹ bá lò lọ́sọ̀ pátápátá ọkọ yín ni ẹ máa lò sí lọ́rùn nulẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀rọ̀ tí ń bomi sọ hakul isteidan kò lẹ́tọ̀ọ́ lábẹ́ ṣẹ̀rí ọlọ́run kí obìnrin ó jáde lábẹ́ ọkọ kó má gba yọ̀ǹda àwọn yọ̀ǹda táwọn yìí pọ̀ o kì í ṣe yọ̀ǹda jáde nìkan ṣe obìnrin anabi wa muhammad ń sọ fún wa pé wa min haqqi zawji ala zawja alla tasuma illa bi idhnihi fa in fa'alat ja'at wa atashat wala yuqbal minha wọn lóbi tí ọba gbáwẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń gbáwẹ̀ alamisi ẹ̀yin obìnrin tẹ́ ń gbáwẹ̀ ẹjọ́ mọ́ndé ẹ̀yin obìnrin tẹ́ ń gbáwẹ̀ mẹ́ta ayamul bid on the thirteen fourteen fifteen tó sojú ọ̀run àti gbogbo àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ súnà báwọn anabi ní tẹ́ ẹ bá gbà á ẹ gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín pé baba alágbájá mo fẹ́ gbà àwẹ̀ mande lọ́la lọ́ọ́ gbà àwẹ̀ alamisi ti ń bọ̀ yìí àfàwà ẹ yọ̀ǹda fún mi mo fẹ́ gbà lọ́ọ́ gbà ọ gbà yọ̀ǹda anabi wa ni tọ́ ọ bá fi lè gbà àwẹ̀ yẹn tọ́ ọ bá gbà yọ̀ǹda atọ̀ṣat wàjà àti òfè bíi para rẹ̀ lásán ó sì fòǹgbẹ́gbẹ́ rẹ̀ lásán ìtumọ̀ ẹ̀ ní pé ọkàn fẹ́ bí panú ó fòǹgbẹ́gbanú ò ní. anabi wa fi kún pé la yuqbalu minha ọlọ́run ò ní gbà lọ́wọ́ obìnrin. sẹ́ni gbogbo sẹ́ni súnà tẹ́ bá ṣe kọ́dà bẹ́ẹ̀ ṣe kìyàmù lẹ́yìn náfìlà ẹ jò yí ọkọ yín pé àfàwà mo fẹ́ jí lóru sí kìyàmù lẹ́yìn mo fẹ́ yan náfìlà fọlọ́run ọba. anabi wa muhammad nígbà tó fẹ́ ka àwọn tó mi gbọ́dọ̀ gbàsẹ́ ń bẹ̀ ó ní inna min haqqi zawji ala zawja nínú wọ̀ tíyàwó fẹ́ fún ọkọ rẹ̀ idha aradaha farawadaha wa hiya ala dhuhri ba'irin la tamna'uhu Ànábì fẹ́ ka ìwọ̀ tóbi wọn fọkọ ó ní tọkọ bá sọ fún ìyàwó pé ó ìyá alágbájá jẹ́ àsúnmọ́ra wa jẹ́ àsùn Ànábì ní bóbi ìhun bá wà lórí rànkúnmí tóbi nìyẹn wà lórí rànkúnmí kó dùbúlẹ̀ síbẹ̀ kò gbọdọ̀ kò gbọdọ̀ sọ pé kò yá yóò sọ pé yálẹ̀ ní kọ́là kó ṣe rí ra nkómi anabi tó ka ìwọ mi ó ní wà mí ní hakihi nínú ìwọ tíyàwó fún ọkọ alátù tíyà shay'an min baytihi illa bi idhnihi obìnrin ò gbọdọ̀ mú nǹkan lé ọkọ rẹ̀ báyìí kó fún ẹlòmíì bí kò bú gàrí lé bí kò múnusú lé bíi kó mú mineral tí wọ́n kó sínú fíríjì bíi kó mẹ́yin tútù àbẹ́yin sísè àbọ́bẹ̀ inú ilé tó ipò ọkọ ẹ ló kówó ẹ̀ kalẹ̀ tó fi ṣe é ànábì lọ́ọ̀ gbọ́dọ̀ mú lẹ́yìn ọkọ rẹ̀ àfi kó gba yọ̀ǹda bàbá alágbájá iṣu mẹ́ta yìí kó fáwọn aládùúgbò wa yìí bàbá ráìsì ìlàjì àpò yìí ẹja fáwọn masakin tí orin tí wọ́n jẹ àmọ́ kọ́ dìsa lọ́dọ̀ ara rẹ̀ kọ̀ọ̀kan gbóúnjẹ nulẹ̀ kọ̀ lọ́gbẹ́ tọrọ tọ́gbà yọ̀ǹda anabi ní tọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ kánẹ́lì wíṣírù alẹ́ ìhà ẹ̀ṣẹ̀ tọ́ ọ̀sẹ̀ kó gbé nǹkan ọkọ̀ rẹ tọrọ ẹ̀ṣẹ̀ wọn wà lórí rẹ wàl ájírù láwù ládàá tí ọba wáyé ń bi sàárà tó ṣeun ọkọ̀ nílò ọba ẹ̀ṣẹ̀ ọba wà ládàá ọbọ̀kọ̀ kẹ́lẹ̀ wo bí yọ̀ǹda àwọn ti lágbára tó ó gbé nǹkan ọkọ̀ òfi tọrọ nǹkan lé òfi tọrọ ọ gbèsè ọkọ̀ wàá gbà á ládàá ẹ̀yin obìnrin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàmìn hakihi anabi nínú ẹ̀tọ́ tẹ́ fọkọ yín hàlá tẹ̀sùmọ̀ tàtọ̀ wúwa ní ilà bí ìdínìhì ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ tàtà wá àti kọ́kọ́ yọ̀ fa infalet tẹ́ ẹ bá fi lè gbà jaat wà atashat obìnrin òun fẹ́ bí parẹ́ ó fẹ́ gbẹgbẹ rẹ̀ wala mu yuta kọ́bẹ̀lì mi ni ha ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ a ti sọ yóò ń kọjá anabi wa ni wa in kharajat min baytiha bi ghairi idinihi tómi bá fi lè jáde kóònù ilé ọkọ rẹ̀ tí ó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ tó fi jáde anabi ni la'anati al-malaikatu hatta tarji'a gbogbo màláìkà ọlọ́run ọba wọ́n máa ṣépè lóbìnrin tí ì darí ni kọ́dà bọ́ fẹ́ lọ ra mangi ó sọ pé tọ́ a fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ o a fẹ́ lọ ṣègbà o a fẹ́ lọ ṣàwò o bí o sì ń lé o flash yóò pè ọ́ ọ́ dágbére àmọ́ wá jáde tí ò ní dágbére tó fi lọ tó fi bọ̀ màláìkà ó máa lé ọ ni obìnrin mi eribu rẹ̀ lágbára lóru ọkọ ọrun lọ́sàn-án ọjàde kọ̀dágbére èpè toru ń èpè tọ̀sán náà tẹ́wọ́ gbà fún un kómi máa ṣe báwọn ńlẹ ọkọ wá pé à ipá mi ti ka nítòwù mi ní ṣe lábẹ́ rẹ̀ nísìn màláìka sì ń pèlè kì í ṣe o ǹjẹ́ kò di mẹ́rin báwọn ẹlẹ́ẹ̀karùn-ún nínú tó jẹ́ ẹ̀tọ́ tòmí tí ọ̀ràn yẹn tí ó ṣe fún ọkọ rẹ̀ alimuhafadatu ala irdihi wamalihi sẹ́rí ọkọ rẹ̀ ó ní ọmọlúwàbí tiẹ̀ tó ṣe pé wọ́n lọ mọ́ ọ gbọdọ sọ síta ọkọ rẹ̀ ó ní ọmọlúwàbí tiẹ̀ bóyá sírí rẹ̀ bóyá bó ti rí bóyá bọ́lọ̀ ti dá bóyá búkú bóyá ntẹ́ ẹ bá sọ tí ọ jábùkù fún ọ gbọ́dọ̀ sọ síta bó o ti wá ń dáàbò bo ọmọlúàbí ọkọ rẹ ń bẹ́ẹ̀ lọ́ọ́ dáàbò bo dúkìá ọkọ rẹ ò ní jẹ́ nìkan ta fẹ́lẹ́fẹ́lẹ́ níbi dúkìá ọkọ rẹ bẹ́ẹ̀ nìkan ò ti gbọ́dọ̀ fẹ́nu àbùkù kan ọkọ rẹ tó bínú bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́ níbi wọn gbọ́dọ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́ níbi dúkìá ọkọ rẹ bákan náà ọ̀ràn yàtọ̀ lọ́nṣẹ́ lọ́rọ̀ yẹn lérí Muhammad ó ní ìdá ànfàkọ́tìlẹ̀ mara àtú tẹ́ ẹ̀ bá sọ tẹ́ ẹ̀ bá sọ nǹkan ọkọ yín obìnrin tí ò sọ nǹkan ọkọ ẹ̀ ní máa kó tọrọ ànábì ní ọkọ ẹ̀ tọrọ tó tọ́jú ẹ̀ ànábì lẹ́sẹ̀ wà ọkọ san pelu pẹ̀lú tó fi tọrọ ohun gẹ́gẹ́ bí n ta sọ kọjá lẹ́ẹ̀kan ọkọ dúkìá ò ní fẹnu yẹ̀yẹ́ kan ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà nọ̀rọ̀ sẹ́rí èyí ń sì lágbára. èyí tí mo fẹ́ sọ yìí tọ́jú ẹlẹ́ẹ̀kẹfà ó lágbára gan ó sì pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ omi anabi lọ sí al-Isra wal-Miraj sámàtọ́ lọ́njọ́ sí nígbà tó wá darí kí wọ́n ń fáwọn sàábé lábọ̀ nítorí ní ọ̀hún ọ wá ní ìtọ́látù alẹ́nẹ́r ó nígbà mo lọ ìrìn àjò tí mo lọ wọ́n fi náà mi lọ́ọ̀kankan mò ń wò lọ́ọ̀kankan fàyídà akitharu aliha anisa ó ní ìgbà tí ìwọ àwọn tó kúnnu náà obìnrin ló kúnnu náà ọlọ́run níjẹ́ ẹwọ́ náà anábìlọ́gọ́ rẹ̀ náà wà nù náà obìnrin ni àwọn obìnrin wá béèrè pé ya Rasulullah yìí ṣe é jásí pa wà làwa kúnnú ná anábìlẹ̀ níwà méjì tẹ̀ ń wù tó burú ìwà méjèèjì ń náà ní ó gbé yín wọ náà wọ́n ní ya Rasulullah kí ni wà náà anábì ní lè anakunna takfurna al-ashira anábì lọ́pọ̀lọpọ̀ yín ẹ̀yin mórí fọ́kọ́ tọ́ ọ bá kọ́lé fún mi tọ́ ọ ra lẹ̀ fún ǹjẹ́ ọjà bá dé yóò ní kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí sórí gbólóhùn yẹn gbólóhùn tí ó gbómi ìwọ náà ni kí n fàárí ẹ gan ilé kí lọkọ gan olóhùn lásán fún mi ó di mélòó ẹgbẹ́ yàrá jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó lè gbómi ìwọ náà ni ànábì nígbà tóun dénú ná tóun yọjú wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tóun bá ń bẹ̀ obìnrin ni wọ́n àwọn obìnrin ní kí làwọn ṣe ànábì làwọn kan tẹ́ ṣe ni pé ẹ̀yin mo re fọ́kọ ànábì ní bóbìnrin bí ọkùnrin tọ́ba ti gbogbo ọjọ́ ayé ànábì ní obìnrin law asanta ila idahunna tí ìwọ ọkùnrin bá ṣe dáadáa sí kan nínú obìnrin fún mara àti minka shay'a tóbìnrin òun bá rí nǹkan kan lára tẹ̀mí rẹ̀ kọ́ kọ́ọ̀lát èsì tí ó fọ̀ ni pé ma ra'aytu minka khayran qatun ó sóore fún mi láyé rí àdìsí ń bẹnu Bukhari ẹ dákun ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóbìnrin bọ́kọ yín bá ṣe tọrọ ẹ̀dúpẹ́ kọ́bọ̀ tọ́ ṣe kọ́bọ̀ ẹ̀dúpẹ́ pọ́hùn tọ́ba se pọ́n ẹ̀dúpẹ́ àpò ìtumọ̀ ìgbẹ́ tọ́ba sọ̀rọ̀ kékeré ẹ̀fọ̀pẹ́ ńlá rọ́pò torí sábà kẹ̀ẹ́fì kọnu náà ọlọ́run kẹ̀ẹ́fì sáfúnà ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tóbìnrin ọ̀sẹ̀ tí ó gbé wọná òun ni kọ́mọ̀ mòore fọ́kọ ìmòore fọ́kọ lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tí ń bá yín sọ ẹ lọ mòore fọ́kọ yín o tọ́ba ra sọ fún ọ kó dúpẹ́ bọ́ba ra gèlè fún ọ kó dúpẹ́ bọ́ra bàtà fún ọ kó dúpẹ́ tọba fun fún ọ lóúnjẹ tó dáa kó o dúpẹ́ kó o fún bí wọn náà bá ń ṣe bẹ́ẹ̀ inú ọkọ rẹ ọmọ àdùn ilé rẹ ó tòrò bí ilé bá tún wá tòrò ó tún wá géènì èyí tó ju yóò ń lọ ò ní jẹ́ ọmọ ẹ̀nẹ́ àmọ́ òmóore ilé ọmọ dàrú rìsọ́ọ̀tì rẹ̀ ó tún dọmọ ẹ̀nẹ́ kí n géènì rẹ̀ èyí ní mọ èyí ò ní àmọ́ kí n fi nǹkan kejì kún tá sọ pé yóò gbómi wọ ní lẹ́yìn torí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ máa ṣépè púpọ̀ obìnrin máa ṣépè ẹ̀dá àpò ẹ̀yin tọ́lọ́ bá ní kí àdáwò ìpè ọmọ wà lọ́dọ̀ yín ọlọ́run là yín bẹ̀ ìmọ̀ gbé kómi ọmọ gbọ́kọ ṣépè yìí gbómi ìwọ náà ni kómi máa gbọ́mọ ẹ̀ ṣépè iṣẹ́ ẹ̀ náà ni kọ́ máa gbọ́kọ ṣépè iṣẹ́ ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹfà ọ̀ràn yẹn ti yín tẹ́sẹ̀ tí lè yín ò fi tò tí rọ̀rùn ò fi bá yín òun ni kẹ́ ẹ máa dúpẹ́ oore fáwọn ọkọ yín kẹ́ ẹ má lè bá wà nínú àwọn tá à ń nábìrì tó wà nínú iná ọlọ́run ní sèwá lọ́mọ aná àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run sèwá lọ́mọ àlìjẹ́nà ẹlẹ́ mẹ́fà yẹn òun ni mo ní kò sí dìbẹ́tì ní ọwọ́ akẹ́lẹ́ keje ẹlẹ́ẹ̀keje ni pé khidmatu zawj kẹ́ ẹ máa tọ́jú ọkọ ìtọ́jú ọkọ ẹ dáná fún un ìtọ́jú ọkọ ẹ fọṣọ ẹ ìtọ́jú ọkọ ẹ nọ bàtà ẹ ìtọ́jú ọkọ ẹ gbálẹ̀ ilé ẹ ìtọ́jú ọkọ gbogbo ntí ń jẹ́ ìtọ́jú ọkọ ẹ má jù mí lọ sẹ́rí tọ́jú ọkọ òun lọ́dọ̀ àwọn àfẹ́sìn wọ́n dìbéètì lórí ẹ̀ àwọn kan ní ọ̀ràn yẹn ni n tá n pè lọ́ràn yẹn ni pé n tẹ́ èèyàn bá ṣe tí ó gbà ládàá lọ́dọ̀ ọlọ́run tí ó bá ṣe tó níyà tí yọ jẹ. Education is the pivotal key to national development. at Daru Nahim International Nursery, Primary and Secondary Schools. Your kids are divinely, morally and intellectually transformed for a better tomorrow. Armed with resourceful and competent teaching staff, conducive learning environment, well-equipped library, standard computer room and hospitable boarding facility, Daru Nahim International Schools stand as a reference point for others school also provide intensive Quranic memorization classes for students, while English and Arabic languages are better used for training of these promising young lads. Field Pulse. Our future is bright and setting at Daru Naim International School. Did you hear that? Now, quickly rush down to pick admission form for your child at Daru Nahim International School at 8 Ibijokeoke Street, Jemi Aladi Estate, Isheri Olof in Lagos or call 006 319 8562 or 002 816 0957. Email Yahoo.com. Down came international schools, tested, trusted, and reliable. àwọn kan ní rárá kì í sọ̀rọ̀ yẹn dáadáa ni a fẹ́ kóbìnrin ó ṣe fọ́kọ àmọ́ tó bá ṣe náà yọ gba ládàá bá bá sì ṣe kò níyà tí yọ jẹ ṣé ẹ wá rí tọ́jú ilé òun aṣọ tàwọn ọkùnrin fún wọn lẹ́ẹ̀kan ẹ̀yin obìnrin náà wá gbà yín níyànjú ẹ lọ́ọ́ tọ́jú ilé ìtọ́jú ilé lọ́dọ̀ wa ń bí nínú tí jẹ́ kóbìn orí díjọ̀kó nílé ọkọ rẹ̀ ni wọ́n ní alágbájá tiẹ̀ ń tọ́jú brọ́dà wa dáadáa ìyá ọkọ ni ń tọ́jú ọmọ mi dáadáa bàbá ọkọ ni ń tọ́jú ọmọ mi dáadáa ọkọ náà ní alágbájá ń tọ́jú mi ìyàwó mi ń tọ́jú mi sẹ́mi pé gbólóhùn yẹn gbólóhùn kan ni tí ó jẹ́ kí àwòrí ní ilé ọkọ ọjọ́ náà yàn kọjọ́ ti ni tọ́lọ̀ ń sì ní kọ́ ma wọ́n ma ní alùbáríkà mọ́rọ́ ẹ̀yìn náà ẹ fi sí keje ẹ fi sí keje ọ̀rọ̀ òun lè keje ọ̀rọ̀ ìtọ́jú ọkọ ìfọṣọ ọkọ ìdánáfọkọ ìtọ́jú ilé ọkọ gbogbo eléyìí náà là ń pè ní khidimatu sauj ìtọ́jú ọkọ mo bẹ̀ lọ́wọ́ ọba àlekè ọlá bí mo ti sọ yìí ọlọ́njọ́ sàǹfààní fún yín àwa ọkùnrin náà ọlọ́njẹ́ tiwa náà sàǹfààní fáwa náà allahumma ghfir li khatihati وإسرافي في أمري وما أنت عالم به مني اللهم اغفر لي جدي وأزلي وخطئي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت عالم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا